mọ́mì mi kí ló ṣe wọ́n. àti ni pé a gbọ́dọ̀ perform ritual ká tó kúrò níbà a gbọ́dọ̀ tẹ̀tẹ̀ lé e. tí ọlọ́run bá ti sọ pé kò fáyọ ọlọ́jọ́ ti dé o. ṣé fáwọn dáàdi. ní òfẹ́ yìí ọlọ́jọ́ ti dé mo fẹ́ béèrè pé irú ikú olówó yìí kẹ́ ẹ kú láyé. èkú láì sí bẹ́ẹ̀ di gift irú èyí tó ṣe yìí tí nǹkan bá bẹ̀rẹ̀ sí í ṣe ẹ́ kò sẹ́ni máa mọ̀ díẹ̀. ṣé mi ni èmi tí mo bí ẹni ò sí ní múdù láti bá sọ. ìkókò ṣe màámi màámi ò sí màámi ní òkú bẹ́yẹ. ọlọ́run ṣe wá fẹ́ dáríjì ẹ báyìí mi ò rò bóyá ẹ bọ́ sí i bébí bá wà nípò ọlọ́run mi ò lè dáríjì ẹ. torí tí ò bá sí ìṣẹ̀lẹ̀ kò lè sí ìtàn àti jẹ́jẹ́ ni mo ti wà nínú àwẹ̀. ẹ̀yin gbàwẹ̀ lọ́jọ́ méje ayákìlá ni pásítọ̀ yìí o. wọ́n ní sọ̀rọ̀ alábìàmọ̀ ẹ̀ kó sọ̀rọ̀ kó náwó sókè yìí náà ẹ̀ náwó pé ẹni suggestion jẹ́ alábìàmọ̀ lẹ́yìn ẹ̀yin bàbá àdàdà bàbá tí ò ní ronú yìí jẹ́ bàbá ẹ̀rù wà wà lánàá ọjọ́ tí máa change fún yín nínú ilé tí máa change fún yín nínú ilé àti sọ̀rọ̀ tó máa sọ pé ẹ̀yin lẹ tọ́ mi dàgbà ẹ̀yin lẹ tọ́ mi dàgbà ẹ jẹ́ bí ẹ bá má tọ́ mi ẹ pẹ̀lẹ́ ambassador tọ́mtọ́m ó ń tọ́ mọ́ dàgbà. Ah! àsìgbé ọmọ wọ́ọ̀dù lélẹ́yìí sáà èmi ni ó fi ìlà tèmi wé bọ́gílárì àwọn ẹlẹ́wọ̀n. jáde ọkọ àfẹ́sọ́nà mi nìyẹn. iṣẹ́ kí ló wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń tiẹ̀. ẹ mọ ọ̀tẹ́dọ́lá kerry chief michael ọ̀tẹ́dọ́lá yẹn ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ dáàtẹ̀. same father same mother same blood same everything. tẹ́ bá fojú inú ẹ̀rí bá jọra apart from the height. ẹ ẹ ní tẹ̀sí ọ̀tẹ́dọ́lá sí lójú mi. jáde ọjọ́ kí lẹ̀ ń gbọ́. gbọ́ gbọ́ kankan. gbọ́ kí ni. Sìnà. kí ló ṣe. a wọ́n ti fẹ́ na ayé dádì bàjẹ́. Ah. ibi ìgbà tí nínà yìí pọ̀ gan tí ó di ìgbà kan tí mi ò fẹ́ gbọ́ ọ́dí o mọ́ mo sáré pe ambulance ni ó kàn jẹ́ pé ti aṣọ lẹ́sàn center náà fún mi. ṣé wàhálà ti wà ó dẹni kí ní sùúrù ó ní kí ní sùúrù ó ti mú jẹ lẹ́nu mi kí ló ní mo ṣe. táwa ní ká wo ìtàn bàbá yìí gan-an dádì àmọ́ ọ̀nà Sìndára ń gbà ti Sìndára wa kékeré ìyá ẹ̀ ló fi ń jẹ dádì padà yìí àti gbogbo ìyá tí dádì náà ó ń bá wọn sọ ẹ̀jọ́ I dey love you because you say I love you. I dey care for you because you say I love you. I am playing cool Tori n kò lè fi ẹ̀ta fúlù. I don't want story, story, story. The story that touch you, story, story. Because we don't marry, marry forever ni. Kó máa love bí oyin ni o àní kó má tòrò lọ́ni bí omi àjíǹkan bí omi àjíǹkan ebókiri ò bá lànà òye aláǹgbá ò nílé wọ ọbẹ̀ ìwọ ní tèmi. dálẹ̀ jọ ìwà kì í ṣe ṣe tán ẹ wo mo ti fẹ́ ṣe tán tó bá rí bínú ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sparkling clean ni mo ti tún gbogbo gbogbo tálẹ̀ tí wọn ó mọ́nú. Ah àwọn gan amọ̀ ṣé mo pé tó bá máa fi ṣe ilé ìtọ́ tó bá rí irú iṣẹ́ ká ṣe yìí wọ́n tún pè wá padà next time. mi náà mọ̀ wò ó tiẹ̀ rí gbogbo. o ti try o. Ah! wọ́n lọ́rọ́ gbogbo bíbá ẹ̀sìn. o gbogbo owó tiẹ̀ ti ń gbogbo owó wọn nìkan ti ń gbogbo tiẹ̀ ti gbogbo. akókò dalágbára ọjọ́. kí ló dé mo ní kò yẹ máa ronú báyìí. ẹ eh, wo ní sùúrù ṣe bẹ́ẹ̀ mi ni mo yàwó ẹ̀ mo dúró tì ẹ́ níjọ́ tí ò bá ti dà àjọ dúró tì ẹ́ tó bá tún dà máa jọ máa wà pọ̀ náà ní lágbára ọlọ́run ṣé ó rí amẹ́ríkà ìwọ̀n mi lè kọ́ jọ́ ìsọfún ẹni tó bá gbé ní wọ́n rùn tó bá yá gbé two bedroom tó bá yá gbé three bedroom in fact tó bá yá gan á tún ra ilé sórí mọ́tò jalobí ta gbé wa ta sọ̀rọ̀ ráńdì ló bá ìlú tùkẹ́tùkẹ́ tó bá yà wá náà máa ra ètò tóbi dáadáa ọkọ̀ bọ̀gìrì tá máa máa gbádùn ara wa lágbára ọlọ́run mímọ̀ pé nǹkan máa da lágbára ọlọ́run so kó máa fọkọ ìbàdàn. ìyá àdánù tó mi ìmọ̀ gbàdá fẹ́ ṣe lè dá méjì ẹ̀rọ. wo nǹkan tí ètò ó sì ń bọ̀ wá ṣe. gbàgbé pẹ̀lú kí ló tẹ̀ máa ṣe o ẹ kó ṣe bírèdì kó ṣe ìpàkọ́sẹ́yìn ìpàkọ́sẹ́gbẹ́ pé ọwọ́ mi tiẹ̀ look fine. bírèdì kẹ ṣé mi ò dájú ṣe rí iṣẹ́ rárá wa yìí níṣẹ́ rárá look gentle ni ó mi láì mi ò dáa. ìjọba ò dáa ọ̀rọ̀ tó bá tún ṣe bírèdì yẹn ṣó yẹ kí tún ṣe kíní wà tú tó ah, máa yẹ tán ṣe bí one fifty dollar two hundred dollar. tó bá jẹ́ five hundred dollar sọ wẹ̀ bọ́ọ̀lù ọ̀tí ẹ̀ ṣiṣẹ́ fún wa. mo <laughs> má jẹ́ kó ká wa mọ́. jẹ́ ìgbẹ́mí ẹ̀ ṣe é kò ní ṣe àwọn fún ìlú ìlú màá ní sùn lọ́wọ́ ìgbà tó bá máa fi jẹ́ náà láti ṣe àwọn ọmọ ìṣòwò níbi kan bẹ́ẹ̀ ẹ̀bọ̀ tó bá ti ṣe tó kó bá mi jẹ́ kí sáré round up ẹ̀bọ̀ èyí ní sùúrù ẹ̀ èmi ní tiẹ̀ o dúró tì mí o má ṣe jẹ́ káyà. the stage kọ́lẹ̀ tó méjì wá káàkì ti empty. ìyá o ìyàwó ẹ̀. yẹ́ sọ ni. o gbé oúnjẹ wá jàre wá táàkì mi ti empty ebi ń pa mí. Ah. mo ti ń bọ̀ ọ́. má bọ̀ náà. Ah, ìyẹn wà ga. ọmọ ẹni pa mí gan. mo ti ń gbé bọ̀ náà ah baby stop now. lẹ́yìn náà lè gbé ipa ètò mi lọ fọwọ́ ẹ̀ kó tó jẹun náà. ìyọ ló fún tó ó ti bẹ̀rẹ̀ nìyẹn o. mo ti bẹ̀rẹ̀. o charge ẹsẹ̀ lọ ẹsẹ̀ lọ fọ. lọ fọ lọ fọ. ẹsẹ̀ lọ fọ. mo tiẹ̀ mọ mélòó tèmi kò fẹ́ jẹ́ bẹ́ẹ̀ gan-an. kí lẹ̀ fọ́ látàárọ̀. màá jẹ́ o. jẹ́ kí n kílì ah, ó lágbára fún ẹ o. Ah, mo máa yẹ mo máa tẹ̀ báyìí o máa tó o láìkí oúnjẹ àbí lọ́wọ́ Ìgbò. o láìkí oúnjẹ jù. Ah, ọbẹ̀ yìí mm-hmm. ọbẹ̀ mo gbádùn ẹ. débẹ̀ confam. bàlá ọ̀rẹ́ máa sọ yá lọ jẹ ọlọ́dọ̀ ìyá àlàbá kan ọjọ́ ìyá àlàbá kẹ ìyàwó mi kan sóúnjẹ ju ìyá àlàbá lọ. má lọ jẹ oúnjẹ kó má lọ fi nǹkan sínú oúnjẹ ọ̀hún lọ pa ó ti ń bo òkèlè yìí jù. kìlódé mélòó ni. Ah! <laughs> Eh! tá ó ti sùn. òun náà bá lọ àbòsùn ẹni kí lè parí gbogbo ẹ mo mọ̀ pé mo kúkú ní ìbẹ̀rù mo kò lẹ́ran lára ni. ó yẹ ká ta sábà mi lórí o ó yẹ ká lọ wọnú dítẹ́sì gbogbo yẹn àwọn oúnjẹ ló yìnbọn mi báyìí. kàn ló fẹ́ relax náà ló ti asáré sùn. I aṣọ oríire o ẹlẹ́dà mi kìdìdìdìdìdì aṣọ oríire o have gotten a contract. to supply computers and equip laboratories in universities across 15 states. wow, this calls for celebration. Breakthrough tá à ń béèrè fún náà lọ́wọ́ àti ṣe sí ìyá olúwa mo dúpẹ́ olúwa mo ṣe olúwa ṣe olúwa ṣe àtúbọ̀tá ilé ẹlẹ́rù mi yọba àwọn ọba. Ah, kábíyèsí! Ah, mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo tọ́ mi lá. Ah, olúwa ṣe. Darling, kí ló tún dé kí ló ṣe é ṣe bí ìròyìn ayọ̀ ló mú wá fún mi. Eh, breakthrough tá a ti ń gbàdúrà fún náà ló ṣẹlẹ̀ yìí, ewu tí wàá ní ìrònú tó tún ń rò báyìí. Baby, you go here now. You go back We're talking about thousands of dollars. Báwo ni ìfẹ́ mú execute the project yìí? Darling, mo mọ̀ wípé o máa sọ nǹkan tó ń sọ yìí. O ò lè fúyẹ́ kó sọ pé owó mo lóòótọ́. Ọmọ òun kò fẹ́ kó mọ kinní kan ni wípé Ọlọ́run ọba tí ó máa ṣe tó máa bá wa kó sí àwọn pípé yẹn nínú ìgbà tó máa fi fún ẹ lóòótọ́ máa fi bẹ̀rẹ̀ sí ìyàwó fún come to think of it mo máa tó ro kinní kan mo ò ṣe jẹ́ kí ká try bí a kò approach bank ẹ̀ bóyá wọ́n lè help ẹ at least you have a good credit tó bá bá wọn sọ bóyá wọ́n lè partner pẹ̀lú ẹ láti ṣe project yìí tó bá dẹ̀ wọlé ẹ̀ẹ́dẹ̀ mọ̀ bó ṣe máa yanjú ẹ̀. Listen, that's a very good suggestion. <laughs> I told you! Oh, we are going to go there. You know what? Ah, first thing tomorrow, again. Ah, First, first thing tomorrow morning. Yeah. Banking. Uh-huh. Banking. Uh-huh. <laughs> we are helping people. 네. Ever only Ah, darling. Wow, that's a great idea. I'm a child family. I'm a child Oh, hey. That's all for us. You're okay. Oh, share, Baba. machine yàtọ̀ sí mọ́tò sí dísù ọdẹ máa wà bàbá kò ṣiṣẹ́ sọmọ ibi tó ti wọ́n. ọ̀gbẹ́ni gbàgbé owó ọmọ nínú àmọ níjà rẹ wetin dey do ọmọ tí mo bá nírú yẹn láìfún wo màá di chairman bí for real àgbẹ ah, ẹ o. kí ni kọ́ ni. adé. bọ́lá adé. adé. Ah, kí ló ń ṣe ládùúgbò yìí. Ah. <laughs> ọmọ kí ni wọ́n gan ṣe lórí ọmọ igi ìwé kí ló ń ṣẹlẹ̀. ọmọ kò sí rẹpẹtẹ báwo ní igi ìwé. igi ìwé kẹ ọmọ gbàgbé igi ìwé jáde eh, wo. wọ́n lọ kó ní sukùl báyìí náà. èmi wo ni mo ń kó. kí ló ń ṣe ládùúgbò yìí. ọmọ mi kò sẹ́ wá dúró de pàdé mi kan bóyá o ti máa ti ẹ̀rọ owó yá fún bísínẹ́sì ní jàre. mọ̀mí kan wá eh? rí client rí oh ah. ọmọ irinṣẹ́ iṣẹ́ náà tani pàdé ẹ. ó ẹ kọ́ládé má bínú jà mo jẹ sọ kọ́ládé pàdé mi lélẹ̀ jà mi. adé oh nice to meet you wow ọmọ báwo ni. sọ fún fáìlì bíi. kò sí ẹgbẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo kí ló ń ṣe kí ló ń ṣe. no oh, i no dey do anything things rough guy things rough ọlọ́run. Ah, ọmọ ok gbọ́dọ̀ tó bá mind you know onija is business but legit business ni o o mọ ọ̀rọ̀ lu yìí o. tí mi màmá ó yà mo ti rẹ́ẹ̀dì kí o ti yà. ẹ eh, no problem. Ah, ah, àwọn eléyìí yẹn dandan máa ń ṣe yẹn gọ́lá tí mo lọ sọ gọ́lá tí mo charge dúró dé mi ni wọ́n tó mo bọ́ọ̀sì ṣùgbọ́n. ìwọ ni tèmi o èmi ni tìẹ o dúró tì mí o má ṣe jẹ́ káyà pa o. tì mí o. má ṣe jẹ́ káyà pa kó má dùn lónìí o. because you say I love you I dey care for you because you say I love you I am playing cool torí n kò lè fi yẹta fúlù. I don't want story. Story, story. The story that touch you. Oh. Story, story. Because we don't marry forever ni kó máa dùn lọ bí oyin ni o àní kó máa tòrò lọ ni bí omi àjíǹkan bí omi àjíǹkan ebókiri ò bá lárú rẹ aláǹgbá ò nílé wọ ọbẹ ìwọ ni tèmi o èmi ni tìẹ o dúró tì mí o má ṣe jẹ́ káyà wá. tì mí o. má ṣe jẹ́ káyà bá. Oh. hello uncle ah ẹ I'm sa mo wà ókè sa èyí náà oh. ọ ọ ọ ẹ ṣe gan sa ó máa gbọ́ sa ó máa gbọ́ sa yes sir. ṣe sa mo appreciate sa all right Hold on. yeah. Wow. but uh, I'll come back to do that later. oh Hey, darling. sure. you doing? I'm good. jẹ́ kí n help ẹ jẹ́ kí n rẹ̀ lọ́wọ́. àà ah, ah, márùn mi lọ́wọ́ iṣẹ́ mi ni jẹ́kẹ́ sí. you are right now I will do anything <laughs> of course gbogbo gbogbo this your beautiful nails mi fẹ́ bọ́ mẹ́sì. iṣẹ́ mi ni. ṣe ṣe wa ok. I'm fine. okay girl so kí ni kí là ń jẹ what's on the menu tonight. Uh-uh. mi ti sọ oúnjẹ fún ẹ mo hmm. ṣe ń fa bọ́nà tí bá ṣe tán ni mo ṣẹ̀ṣẹ̀ máa dáná. mo ti mo ti jẹ́ ẹni. I miss you. I miss you too so much. Babe, you know I love you so, mm -hmm. so mm-hmm. much. I love you, money. Of course, now you're one woman, now. Don't What is over? You know I will always tell you that. Uh -huh, all day. All day, yeah, <laughs> all day long. Oh God. <laughs> uh, I need to. Oh, uncle, uncle, what is disturb me? This I had to 30 minutes call, right? Ah, uh, uh, ah, 30 minutes call. Of course. I mean, Benny, I'm with my, with my Damsel, cell right now, you know. <laughs> I'm with my beautiful wife right now. Well, me gbé jàre wò For real, you know you're the sugar in my tea. Oh, ah, you're the butter in my bread. <laughs> Oh, Baba, you man for me. Okay. Yeah, the mosquito hmm. in my bedroom. <laughs> Happy bedroom, na. no. <laughs> Don't imagine. Then you are the cockroach in my wardrobe. Happy cockroach. <laughs> Cockroach, Oh, oh yes, so, baby. You smell so good. Oh, thank you. It's so beautiful. <gasps> For real. I miss oh, you I miss you too, baby. Mm. Mm. Yes, mommy. kò sí problem ma àwọn àlàáfíà àlàáfíà làwọn yọrọ yọrọ yọrọ òtútù <laughs> ẹ ṣe máa èló lẹ pé oh two hundred and fifty thousand naira ẹ kò sí problem ma send ẹ sí mi bóyá títí weekend ok yeah by Monday ma send ẹ sí yẹn má worry alright ẹ bá di kí dáadé àtàwọn. okay ma thank you so much okay ó dàbọ̀ màmá tún pè yín alright bye ma darling. Oh, oh, sure, okay. I'm fine. I missed you. Oh, I miss you today. Gan, mo ní miss you. ni iṣẹ́? you. Ah, iṣẹ́ gbomi lẹ́nu. Ah, iṣẹ́ gbomi. Ah, tó bá gbọ̀ mí jẹ́ wọ́ọ̀kà ni nítorí ẹ náà ni mo ṣe ń ṣiṣẹ́. ẹ kò torí owó náà ni ṣèbí tó bá dẹ̀ ṣe tán wàá kọ̀ wẹ̀ yìí ni wàá kọ̀ ṣì ti ṣe tèmi àbí ṣì ẹ wọ́n ti jẹ gbèsè tèmi nìyẹn. kò <laughs> bẹ́ẹ̀ lè mí nítorí ẹ̀ ni mm. bí mo ṣe wà ní fẹ́ ṣiṣẹ́ gidigidi gan kí lè tọ́jú ẹ̀ ni. ẹ ó ti dẹ́ kó máa sàmì o ẹ̀ta mi. níbi mi ìsa ìwọ́n mọ̀ náà yọ ikú dúró mẹ́ ó máa dúró tì mí ni ó yẹ kó mọ̀ náà ó ṣe wà máa tọ́jú ẹ̀ lọ. yà á gbé fún bọ́lá <laughs> débi. I will be sitting to baby anything for you anything for you. ah yeah. mo kàn tó ṣẹlẹ̀ báyìí màá ní láti wọlé lọ kí wọ́n fi ṣe. wọlé láti ó yẹ ẹ. Eh, ẹ mi náà máa lọ get ready oúnjẹ. Siwa, bóyá máa ń bá mi ṣe ni o. Ah, sure na. <laughs> My baby, all right there. Wọ́n ah, náà Bọ́ládé pọ̀. Hmm. Ah. Ah. <laughs> aṣọ tó wọ̀ yí aṣọ ẹ̀ lágbára. kí ni ah, ṣé òrìrì ni ó mọ̀ pé simply table ni ló ràn fún mi so bó ṣe máa ń rán àwọn design. ó <laughs> ti ó ti ó ti ẹ̀rí lè rán wọ́n lè dáadáa mm-hmm. ìyàwó mi ó eh. ti fine jù. kí ló ṣẹlẹ̀ so tó bá gbé mi dé party kí ló fẹ́ ṣẹlẹ̀. wọ́n wọ́n mọ̀ pé mi gangan èmi gan mojú lọ sọ́jà kò <laughs> eh. ṣáà má jìnnà sí mi. ìwọ ni tèmi o èmi ní tiẹ̀ o dúró tì mí o má ṣe jẹ́ káyà wá ó má dùn lóní o ìwọ ní tèmi o dúró tì mí o má ṣe jẹ́ káyà wá kó má dùn lóní o because he say I love you I dey care for you. Cause I love you I am playing cool Tori n kò lè I don't want story Story, story The story that touch you Story, story Because we don't marry Marry forever Bye, <laughs> My mom. Hmm? <laughs> Báwo dẹ̀ wá ni báwo ni driving? Hmm? We are too stressful now, but traffic wà dear? but it's not that much at least mo ti dé bí báyìí náà sọ. <laughs> mọ̀mí mm. ẹ ṣàfẹ́ dàgbà mọ́ ṣá tẹ́gàn look fresh yìí gbogbo ẹ̀. gbọ́dọ̀ máa fresh kò sàrúgbó ń Ghana kò sàrúgbó lamẹ́ríkà gan. èmi náà ti ẹ̀ mọ ìyá tí mo ní. àwọn òbí ò ní ìyọ̀dẹ̀ mọ́mí mọ́mí ẹ káàbọ̀ mọ́ mm-hmm. obìnrin ẹ pẹ̀lẹ́ kẹ́ mọ́mí kẹ́ kọ́kọ́ yín balẹ̀ pẹ̀sẹ̀ kí n tó ṣe oúnjẹ fún yín orí mọ́mí ni ah. wọ́n ṣe ń look nice. ọlọ́ni mi náà sọ ah, ah, fresh. ó kàn fresh ó kàn fine sí wa lọ́rùn ni. ìyá ìyá mi ló dàgbà. ọ̀nà <laughs> mọ́mí àti mí sí ìwọ̀n ẹ̀kújọ́ mẹ́ta mà báwo wá ní gbogbo ẹ̀. ṣe sọ pé náà wọn tẹ fẹ́ bá a sọ. mo ti ń sọ̀rọ̀ látẹ̀kàn ṣé mi sọ̀rọ̀ ni. Ah, ah, látàárọ̀. bọ mọ́mí ẹ ti sọ kankan látẹ̀kọ́. nǹkan tẹ́mi ò fẹ́ lélẹ́yìí ṣọ́njà lékejì kún ẹ̀ lẹ́jọ́ nítorí ọ̀rọ̀ ẹgbà mi ṣé bọ́mọ mi mo ṣe ń bá sọ̀rọ̀ awí tó nẹnu ṣọṣọṣọ bí àgé àlùwàlà ó nẹnu bọ̀ ṣé mo pè é sọ̀rọ̀ ni. but mọ́mí ẹ ní sùúrù náà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ ṣé ó ti ṣẹ̀yìn tẹ́lẹ̀. tíjú náà fi gbómi wá fún mi tó fi dá mi sí mi lára bóun ṣe ń gbomi bọ̀ yẹn mo expect pé junior ló yẹ kó ní ah, grandma welcome kó dẹ̀ gbomi kó gbé fún mi àwa wí tán ṣínà peter ọkàṣọ ọkàṣọ ọkàṣọ sọrùn bíi eégún eégún oníhòhò eégún tó wọ àfi kó ṣàjẹun àfi kó múra àfi kó mẹkọ ẹ̀rẹ́ rírun brazilian hair yìí náà ni gbogbo ọwọ́ ọmọ mi ló ti fi ṣoge tán ọmọdà ìyá ọmọ kò sí. bọ́ mọ́mì àwa náà ń gbìyànjú bóyá gbìyànjú wa ni ò tí ì tó ọmọ máa gbàdúrà kọlọ́run náà ni pé kọlọ́run kókó túbọ̀ gbàdúrà wa. èmi náà rí bó try mo rí ìgbà tí mo ti ráṣọ ṣáìṣáì ara ẹ yẹn mo ti wò pé yes òun try òun try inú ká jó nínú ilé àbí ká dẹ̀ wọṣọ panápaná Michael Jackson ẹ́ jọ́ torí ọlọ́run jọ́ this is the fifth year tó ti wà nílé ọmọ mi mo dẹ̀ tún count pé bóyá date ẹ̀ ń ṣe boyfriend and girlfriend kí ló dé ó lè fọmọ mi lọ́rùn lẹ̀ àgbọn alẹ́ fọmọ mi lọ́rùn lẹ̀ náà. Yes, we're trying and gbìyànjú. To be honest, we're, we're really trying. We're doing everything we can. Ẹ máa gbọ́ English burúkú, ẹ máa gbọ́rọ̀ dìdìrín lẹ́nu and try and try. Ẹ́ ó mọ nǹkan wo èmi ò bẹ́lẹ̀ lọ́rọ̀ o because mo ti mọ̀ pé kò lè gbọ́ pa kò lè gbọ́ kó bó ṣe wà yẹn àgàn ní gbogbo oyún ló ti jẹ́ tán náà gbàgbọ́ tí ń káàkiri ó mọ nǹkan ó máa divorce lè divorce mọ́mí kí ni mo ṣe fún yín kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yẹ bọ́ládé sọ̀rọ̀ náà divorce as in. gbogbo ètò òun sọ yẹn mo kàn rí bí kí bí kẹ́sì kí bí kẹ́fọ́ máa kù síyàn létí ni nǹkan tí màá sọ fún ẹni pé o ní láti divorce ẹ̀ kó o lè fẹ́yàwó kó o lè fáwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ òkókó báyìí wọ́n ń so mọ́ wọn létí aṣọ wọ́n wọ́n wọ́n kí n dénú lébọn káwọn ọmọ bẹ̀rẹ̀ sí kọ́ máa ya lù kọ́ máa yalù kò ṣe tí mo dé bí ọ̀rá ń gbó mi ò bó máa máa wo ọmọ kan ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn mo dẹ̀ ti sọ tèmi nìyẹn èmi náà fẹ́ di girama èmi náà fẹ́ kọ́ máa pè mí pé ah, girama girama girama ó dẹ̀ ṣàgàn. See, very soon, very, very soon, it's gonna happen and try. Very soon, mommy ọ̀dẹ̀ wọ́n ti fi pátá nu ẹ̀ lórí very soon ló máa ṣẹlẹ̀ very soon ló máa ṣẹlẹ̀ mo fẹ́ kó ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó mi ni kì í ṣàgbọ̀n yìí. mọ́mí ẹ ṣe tí ẹ ti ń lọ ni. lóò mi tí ì lọ màá dúró kí máa wò ṣe ẹjọ́ ṣe kó. n ti sọ fún ọ ìwọ ṣáà máa wà lówó ọjà ṣùgbọ́n gbogbo tí mọ́mí sọ yẹn I still care about you ṣùgbọ́n as far as you keep trying ọlọ́run máa jẹ́ kó ṣẹlẹ̀ okay. Èdùmàrè jẹ́ ń bọ́ lọ́mọ yọ kí wọ́n kí mi kú ewu kí wọ́n wá bá mi dúpẹ́ kí wọ́n wá bá mi jó kí wọ́n wá bá mi. kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ má gbà á mi ṣé mọ́mì tí mo wá tí tuntun fà kí gbogbo ilé rà ẹ́ ṣé wọ́n pè láti lè ní what's going on. See, come on, talk to me. Kí ló ṣẹlẹ̀ now? Mommy told me. Oh. oh my God. The problem, woman. Now what's all this? Mommy ló so well. Ó bẹ̀rẹ̀ sí nípa mi fẹ́ wàhálà. Ó bẹ̀rẹ̀ sí ní bínú. Wọ́n dé pé torí ọ̀rọ̀ ọmọ òṣọmọ. My God. Nísìnyí báyìí wọ́n ti fún mi ní ultimatum. Wọ́n ní pé tí wọ́n bá ti lè lóyún báyìí, ìkọ́ báyìí ni máa ṣẹlẹ̀, ìkọ́ báyìí làwọn máa ṣe, kíní kan ní máa ó ti sùn mí. Sẹ́mi ni mo ṣọmọ, òdìdí bọ́lá ni mo ṣọmọ. Of course. Kí ni mo fẹ́ ṣe? Kò sí kankan tó máa ṣẹlẹ̀ bébì. Tèmi ni kò máa wò, máa wò ti máa mi. Ṣóyè dè má wariwo ọjà, olóhùn fún yàn lọ́mọ. Bébì, ó ní kí Of course omi gbọ̀ngàn lọ́lọ́jà tó wà nínú ọ̀rọ̀ yìí ó ti sùn mí ṣé mi mo ṣọmọdé àṣẹ kí ni mo tún fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe tí mo fẹ́ fi tẹ́ wọn lọ́rùn mọ́ ọ̀rọ̀ tí wọn mò ń ṣe kọ́kọ́ mò ń ṣe mí sí wọn mo máa kí wọn mo máa ṣe dáadáa sí wọn kí ni mo tún fẹ́ ṣe ṣé mi ni ṣé mi ni máa fúnra mi lóyún ni ṣé mi. I don't know I know we're doing everything we can right yeah. and try now when the time is right ó máa ṣẹlẹ̀. There's nothing we could do about it right now. As far as I care about you, that's what matters. You, ò feel it, Okay? We're in this together. because she won't come. Mo fẹ́ràn ẹ̀ gan. Kò dé sí kan tó máa yà no, ló fún yàn lọ́mọ náà tí ẹ máa gbogbo please just oh Yesu come on just come inside please You boy, love of course I will always love you come on baby. of course ṣùgbọ́n kò sọ fún mi àti ẹ we're good ó kọjá òye tó ọ̀rọ̀ ayé mi ọba ọ̀rọ̀. aṣáájú susi ma ó ga jù. ilé lábàárẹ̀ tó wà. báwo ni dáná èwo ló ṣe àpapọ̀. Ah, ah. ó ti gbélé nìyẹn níta àárí ẹ báyìí ẹ má bì mí kẹ̀yìn náà mọ̀ pé iṣẹ́ ni ò jẹ́ kí n ráyè. torí ẹ̀ ló ṣe gbàgbé sísẹ́ àbí owó owó owó owó yìí ó ti ẹ̀ pọ̀ so kí ló ń ṣó ti gbé dé ni. ẹ má bínú ó wà nílẹ̀ jẹ́ kí n wá rí yín o. wọ́n fẹ́ jọ yín sùn mí o. wọ́n pè é láti nàìjà ni. láti nàìjà kọ́ lélẹ̀ láti bíbá ilẹ̀. àwọn ta ni. àǹtí torí túnráyọ̀ ni mo ṣe wá. túnráyọ̀. túnráyọ̀ ìyàwó ọmọ yìí. kí ló lè ṣe. àǹtí àwọn ìròyìn tí mò ń gbọ́ ń pa yín bẹ́ẹ̀ ṣe ń ṣe sí kò dá o àǹtí wọ́n ní ṣe lẹ́ ń frustrate ẹ̀ ń sìn lórí ọ̀rọ̀ àìtí ìbímọ ẹ̀. àǹtí mi kí ló dé tá ẹ̀dẹ̀ ní sùúrù fún lédè. kí n ní sùúrù so kí n máa wòran kí n ní sùúrù fún tọrọ kí n máa wòran àbí. ẹ dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbẹ̀mí ẹ̀gbọ́n náà iná ìyẹn náà ò ní jẹ́ kó lóyún tẹ́ bá ń frustrate tó ń ronú kó nílé lóyún mary tí ò tí ì pọ̀dún mẹ́wàá ẹ fún one time. so ó dìgbà tó bá wọ menopause àbí kan tó sọ fún mi kọ́ nìyẹn ó dìgbà tí túnráyọ̀ bá wọ menopause kí tó lè sọ̀rọ̀ àbí ìwọ náà gbọ́ ọ̀kan tó sọ ni. ok àǹtí ṣẹ́yìn náà rántí pé kẹ́yìn náà tó bímọ ó ṣe díẹ̀ náà. ẹ torí mi ò jókòó tẹtẹrẹ ni because tó bá jẹ́ pé mo jókòó tẹtẹrẹ ni mi ní rọmọ bíi èmi jáde sọ̀rọ̀ ara mi ni tó bá jẹ́ pé ó fẹ́ jókòó tẹtẹrẹ kó má jókòó tẹtẹrẹ lé ọmọ mi àyè yín ò sí rárá ó bẹ́tà kó pàkà rẹ̀ kó kó lé ọmọ mi so that kẹ́lòmí lè wọlé Fọláṣadé sọ fún mi ìwọ wà lé ọkọ àbòsí lé ọkọ ẹ̀yin náà mọ̀ pé mi ti ń lé ọkọ ó bímọ àbó mo bímọ. fine ó ṣẹ̀ṣẹ̀ ń sọ nǹkan tí mo gbọ́ ni english tí mo gbọ́ gangan òun ló ṣẹ̀ṣẹ̀ ń sọ yẹn so wẹ́ẹ̀ tóun náà ṣe lè bímọ tí ó bá ti lè bímọ fún ọmọ mi kó kángáárẹ̀ kó kú òun ilé ọmọ mi kó jẹ́ kẹ́lòmí wọlé. ok ẹ jẹ́ kí n ran yín létí kó tó di pẹ́yìn bímọ ṣe rántí bẹ ṣe ṣe àwọn fámílì ọkọ yín gbà yẹn ṣe dẹ̀ rántí àwọn ọkọ tẹ fojú àwọn ìyá ọkọ yín rí kó tó di pẹ́ dùn. jákèjì tó dé yẹn ó já ni tó wá sínú ilé mi olórí láyọ̀ òfin wa máa sọ̀tọ̀ fún mi nìyẹn àbí ọ̀rọ̀ yá ìsílẹ̀ ẹlẹ́nu nìyẹn sórí ọwọ́ mi ṣe yàbí ti tẹ́lẹ̀ o tí bá gba etí ẹ Fọláṣadé ò ní gbọ́rọ̀ tí Jésù máa fi dé dọ́mọ̀ ìfẹ́ ń dàgbé jọ́ ìwọ ló máa kọ́ mi bí mo ṣe máa ṣe láìfọ́ ọmọ mi ẹ rí idiot nonsense. Gbẹ́mí ti lọ rí. Wọ́n àlè. have a call. Oh. oh. Ah. Hello? Ah, ah, ah. His Excellency. Oh, what did this state? I will be there, sir. Eshigan, sir. Yes, sir. Ah. ah. Darling, you will be where? Kí ló mean? Ta ló mo ṣàgbọ́ gọ́vùnà mi láti nàìjíríà ló ṣe bá sọ̀rọ̀ àwọn pípọ̀ tí wọ́n rán wáyé ni mo fẹ́ lọ bá kí lè bá wọn ṣe bí ní contract. baby what is what is all this tó sọ yìí now that is not our agreement na o ṣàmọ ó ní nǹkan tó yẹ ká ṣe léni. no baby wọn ni wàá wait ni you're gonna have to wait. o ma wait. wàá wait ni. o lè torí pé òun lọ sẹ́dẹ̀ kó bẹ̀dẹ̀ jẹ́ náà torí tó bá dé látẹ̀dẹ̀ náà ẹ̀dẹ̀ yìí náà ló ṣe máa padà sí i darling o lè lọ sẹ́ni wẹ̀ o jẹ́ kíkọ́ àwọn ènìyàn jẹ́ kọ́ dúró kò ṣàṣepé ní lọ́nà kí n jẹ ní tàbí bẹ́ẹ̀ni o máa rí ẹ lẹ́tà ṣùgbọ́n àwọn sọ lẹ́tà. ìwọ ni tèmi o èmi ni tiẹ̀ o dúró tì mí o má ṣe jẹ́ káyà wá o má dùn lóyún mi ò tiẹ̀ wọ́n ti dúró tì mí o má ṣe jẹ́ káyà pa kó má dùn lóyún because you say I love you. I did care for you because you say I love you. I am playing cool torí n kò fi ẹ̀ta kúlù. I don't want story, story, story. The story that touch story, story. Because we don't marry. Ah ah! Oh, now to the me. Kí ló ṣe náà? Ó I'm tired wọ́n ṣé ojoojúmọ́ ló máa máa rẹ̀ ẹ́ ni ṣé báwo la fẹ́ bímọ pẹ̀lú gbogbo bóyá ń ṣe yìí náà. don't you kí ló understand your situation mo sọ pé o ti rẹ̀ mí i'm tired jọ alábìrin jọ náà okay why are you tired i don't understand o ṣojú ṣe ẹnu lé náà so why are you tired. What do you mean by me ṣojúṣe mi nulẹ̀? Tí mo bá sọ pé ó rẹ̀ mí, you should understand pé ó rẹ̀ mí ni now. Stop gbogbo eléyìí now. Bọ́ládé, Okay, I don't need you to do anything. I'll be at the top, then you'll be at the bottom. Wọ́n ṣe gbogbo Stop now. Kí ló ń ṣe ọ̀lẹ́ wa lókè kan náà? Stop now. Ah! No problem ẹ̀ eh, náà. Nonsense. Bọ́ládé. Bọ́ládé. Lùfẹ́mi má ṣe jẹ́ ká yapa ó jọ̀wọ́ rántí ibi tá a ti bẹ̀rẹ̀ ìyá ẹ̀ ló kọ́ ọ sí ló bẹ̀rẹ̀ sí ní mi lára ló bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí pé mi ò bímọ mi ò ṣe gbá mi ò ṣàgbọ̀n ọmọ ìlọ́kọ̀ tí òṣùjú ṣẹ̀nu lé mi alangba kò ní báyìí níbẹ̀ jọ̀wọ́ rántí ibi tá a ti bẹ̀rẹ̀ olólùfẹ́ mi má ṣe jẹ́ ká yapa ọjọ́ rántí ibi tá ti bẹ̀rẹ̀. gbogbo kọ́ńtíráàtì tí mo gbọ́kànlé báyìí kò sí tí fún mi nù ẹ̀ gbogbo ọ̀nà tó owó tún gbà wọlé gbogbo ẹ̀kọ́ ti di tọ́ ẹwọ́ lọ́jọ́ gbà mí. Ah! ṣera ẹ ni bí ṣe wà ní ó mú kọ́ ń gbọ́ tó ṣáà bínú tó ń ṣe o tún jókòó síbi báyìí o tún mu ọtí rẹpẹtẹ báyìí kí ló dé kí ló ṣe é. kí ni ò ṣe ní gbogbo contract tá a gbẹ́kẹ̀lé gbogbo ẹ̀kọ́ everything we missed everything last stop wa nìyẹn. last stop bíi ti báwo baby you have to know and understand that boko kan ò bá lo jìnrìn ẹgbẹgbẹrún àlọ kó ṣe dandan kó jẹ sí i náà ló máa rí gbogbo nǹkan náà wá sí rí létà ìyẹn òwò tó kó wájú kò sí ìgbà kó máa ronú kó máa mọtí kó máa bínú kó bára ẹ bínú ṣá òòró tara ẹ òòró ẹ ọ̀tẹ̀ o ẹ wò dẹrù tèmi o mọ wípé ọtí gan ó ní àwọn nǹkan tó ń fasago ara ó dẹjọ́ ṣàánú mi ìwọ ọmọkùnrin má ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn. ó jẹ́ ìmọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn gan-an ó jẹ́ ìjà ìgbọ́n àti òun díẹ̀. stop jẹ́ kí n mú jẹ́ kí n mú this is our last hope. ṣọ́ọ́tì ló fẹ́ solve problem. ó máa ó help mi ó máa solve ẹ̀ let me just please. tomi ìbọn tí mo wà mí i don't know what to do. Bọ́ládé òde máa rọra máa ṣe máa ní sùúrù. Ókè ọmọ kan tó ṣẹlẹ̀ sí mi. Jẹ́ ká wọlé kó lọ lọ́wọ́ láti láàbù fún ọgbọ̀n wọlé tó sọ yìí. Nǹkan tó ń ṣe wọ̀kọ́ ló ń ṣe tó bá máa wọlé lọ wọlé máa bá bẹ́ẹ̀ nulé létà máa bẹ́ẹ̀. Ọmọ kan tó ṣẹlẹ̀. Jẹ́ ká ní sùúrù. Let's just keep praying. I know everything is gonna be fine. Jọ̀ọ́. Ẹ wí fún kí wọ́n gbọ́ ẹ ṣàlọ̀ fún wọn kí wọ́n gbà ó pé sùúrù láyé gbà ó wàdùwàdù ọ̀ràn láyé ó kí ló ṣẹlẹ̀ gangan náà bá ṣírí ẹwà ẹ̀wọ̀n mi o kò ṣáà lọ sí bàbá lọ́rùn kí ló ṣẹlẹ̀. bàbá ẹ̀ wo èmi kàn ń dán sójú ara mi fúnra mi lọ́rùn mi <laughs> ṣé màá para mi ni. ẹ wo ìyá mi àní ah, para wa jàre. wọn náà ṣàmọ bó ṣe ń lọ so mi ò lè wá kú. já mi sí i kí ló ti máa ń ṣẹlẹ̀ báyẹn báwo tún ni. the same thing náà ni bọ̀bọ̀ yẹn ò tí change ọkọ mi ò change the same the same ìwà ẹ̀ náà ló ṣe ń wú mo ti sọ fún ẹ sọ fún ẹ so kò sí nǹkan tí fẹ́ ṣe sí èmi àti ẹ̀kọ́ ń gbé bíi ara alé síra wọn ni. Súnrayọ̀ hmm? Súnrayọ̀ Súnrayọ̀ kí ni mo. ẹ mélòó ni mo pè é. ẹ mẹ́ta. Ah. nǹkan tí mò ń sọ fún ẹ náà ni mo tún máa tún sọ lẹ́nu mo ti sọ fún ẹ láìmọye ìgbà mo ní kó fi ẹsẹ̀ síta fiṣu síná kó dẹ̀ máa fojú wọ̀bẹ̀ kiri kí ló dé gangan náà wá ẹlòmíì tó máa máa múnú ẹ náà jọ ṣé o mọ orí ẹ ṣá ó yẹ kó ti máa bímọ òun mọ ewu tó wà nínú kíyàn fi agbára bímọ ṣá ó sì wà nínú pé ẹ ọjọ́ kò síbẹ̀ ẹjọ́ nag ẹjọ́ ń ṣe ṣé ìyẹn gangan nǹkan tó fẹ́ fi ilé ayé ẹ̀ ṣe nìyẹn mo ní mi ò láì mo kàn fẹ́ kó land ni kí n gbọ́ gbogbo kan tó fẹ́ sọ kí ni gbogbo rubbish yìí náà mo ti sọ fún ẹ several times i told you times and another that nǹkan tó ń sọ fún mi advice ẹ mi ò lè gbọ́ tó bá ti dirú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò kí n láìkè. Ah. má bínú ajá tó bá kúkú máa sọnù kò ní kófìrí lọ́dẹ fèrè kí fèrè lọ́lọ́dẹ tiẹ̀ fún yẹn ah, ah, kí ló dé ajákajá tó bá dẹ̀ gbọ́ fèrè kí fèrè ẹnu kìnìún báyìí ló máa já sí ah, má jẹ́ kí n já sẹ́nu kìnìún. <laughs> ọ̀rẹ́ mi má bínú ó ti bínú o má bínú. jẹ́ kí n rọra wà bí ṣe wà yìí fún mi tẹ́ mi lọ́rùn wájú máa máa kópa ń bẹ̀. fún ayọ̀ ṣó o mọ ojú orí ẹ̀ ṣá ṣé o mọ pé mi lọ ṣé o mọ ojú orí ẹ ṣá ṣé kò jẹ́ kí n ti máa gbé ọmọ ẹ pọ̀n kébì náà kébì mi ti máa dùn kó dé kó gbé bébí ẹ dé kí ni ó kí mo fẹ́ lọ ṣọ́ọ̀fù bébí mi mo fẹ́ lọ ṣe gbá ẹ ṣé o rò pé ó dáa kíyàn máa fi arúgbó ara bímọ o lọ bèrè lọ́wọ́ àwọn tó fa àgbàlagbà bímọ. ẹ ṣe jò ah, bí àwọn àbínú ẹjọ́ náà jọ́ mi kú ọ. wọ́n mi jó ní ọ. Hmm. ẹ káàsán ẹ káàsán máa ìjọ ìjọba pẹ̀lú thank you for your patronage ẹ ṣe gan. ẹ rọ ma o ẹ kú iṣẹ́. ẹmí tọrẹ mi tóra yọ. Ah, ẹ káàsán máa ẹ pẹ̀lẹ́ máa ẹ rọ ma ẹ kú tọ́jú àwọn ọmọ yín. ẹ ṣe ẹ jẹ ṣe gan. mo máa love àwọn babies yín o mo ṣáàrí kọnu wọn tó ń sáré. yẹ yẹ ọtí kọ́ni right that's junior. Hello, rọ Hello, ẹ lẹ o àǹtí. ẹ pẹ̀lẹ́ sà. ṣé ẹ ti wà wọ. ẹ wo mo láìkí sọ yìí ẹ máa ń ní àwọn nǹkan tó dáa gan ni. ẹ ẹ ẹ jọ ní sòrò ẹ ìfẹ́ fáwọn ọmọ mi ní nǹkan. Oh. àwọn ọmọ yẹn mm ó fún àìgbọ́n ni. ẹ bá mi fún junior lele ẹ bá mi fún princess lele ó ah, <laughs> fi wá ṣeré. <laughs> ẹ ṣe gan-an you welcome thank you very much. ah baby o ṣé o ò like ilé mo máa ń like round kan báyìí. ọ oh, ṣé ti rí báyìí ẹ á ah, ọkùnrin dáadáa ni ó mọ ọkọ tí mo fẹ́ lásìkò tí mo bá fẹ́ thank you dear ó ṣe gan-an <laughs> ẹ rí bá ṣe máa ń ṣe nìyẹn o bá amẹ́ríkà ṣe gbà nìyẹn táwọn bá lọ bí iṣẹ́ èmi máa dúró tọmọ tí èmi náà bá dẹ̀ lọ síbi iṣẹ́ wọn á dúró tàwọn bamẹ́ríkà ṣe gbà nìyẹn o ẹ ṣe gan ni ẹ ṣe o. lẹ ṣe gan kẹtù padà wá mama expect yẹn sọ thank you very much. madam odabo all right eri where are you o like gbogbo stuff yìí ó máa dàbí ìgbà. ẹ ẹ kú jókòó ẹ ṣe. ọ̀rọ̀ ẹ ṣe gan bébí ẹ rí that's okay baby. all right sir. Túnráyọ̀ Túnráyọ̀ yo ah shit ah Súráyọ̀ yo, eh? ló dé. kí ló sọ kí ló ṣẹlẹ̀. ó wà lọ́sìtọ̀ tó yẹn ṣé kò sí kí ló ṣẹlẹ̀ why you moody. She <sighs> wọn náà rí ọkọ àti ìyàwó yẹn bó ṣe jọ ń ṣe wọn tún gbá ọmọ wọn as in mo ń feel jealous bí we rí wọn pọ̀ yẹn I'm ah, ara mi dẹ̀ ṣe yín. ó láìkí ẹ mo yẹn gbọ́mọdé á <laughs> bọ́n yìí máa ń ṣe nìyẹn beautiful couple mo like wọn gan ni fáà tèmi gan mo fẹ́ dàbí wọn tí ń bá dàgbà. torí ẹ̀ mo sọ fún pé tí mo lọ bá fẹ́ wẹ̀ mo lọ síta ọ̀tẹ̀lú mi rùn nọ́sẹ̀ǹsì ni mo sọ lóko ẹ̀ stupid má wọ̀nyí ó lè wá bá mi mọ́ ọ̀rọ̀ tí mo sọ yẹ kọ́ mi solution as in and that's not what i want mo jẹ́ kí mo fẹ́ jẹ́ kí n get àwọn nǹkan tí mo fẹ́ rà. all right mo tẹ̀lé mo láwọn new stuff tó lè ra pápá mi mú thank you. all right darling àwọn òde ní àwọn native kan tó bá rí late yẹn ó máa bọ̀. ah madam ẹ rọra ma ẹ ṣe tẹ wá bá wa ra ọjà o a mọ lóore gan ni o ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe gan ni ẹ ra sàrà ẹ ṣe àdúpẹ́ sàrà o ẹ bá wa mú àwọn madam wa o ẹ ṣe gan mo like sọ yín because ẹ náà wọ tó dà. ẹ ṣe ọlọ́run ni ẹ ṣe àdúpẹ́ mọ́. wàdúwàdú ó rán eh. mo wá ókè jẹ́ ṣe ẹwẹ́ tán náà níjà mo fẹ́ kí n sùn ni. Ah, ah, báyìí báyìí báyìí three weeks ó ah, mọ̀ pé mo ti rẹ́dì ọmọ pé anytime mo ti rẹ́dì o màá bá yín bẹ̀ ṣe màá bá yín bẹ̀ màá bá yín jẹ́ kí sáré wọṣọ mi ọ̀rẹ́ kò sí wàhálà kò sí wàhálà ọ̀rẹ́. àìkíyèsára ló mú panṣágá náà.

ṣẹlẹ̀ níbo ló dà ṣe bí ó ṣẹ̀ṣẹ̀ ṣáwà tán náà lèmi náà ni pé kí n freshen up ká lè máa bọ̀ ká wá sùn náà. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wọ́n ṣe pè mí wọ́n ṣe fún mi ní contract kan ní báyìí for three weeks contract. three what three kini. ṣó pẹ́ jù ni. Bọ́ládé stop náà má máa ṣàwọn nǹkan tó ń ṣe yìí kò kí ṣe gbogbo nǹkan náà ní iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ah, ọjọ́ wo ló fẹ́ káwọn èèyàn kan tó wá bá wa náà gbọ̀mọ̀ jó tó fẹ́ kí wa wípé ẹ̀jíjó ọlọ́mọ ẹ̀jíjó ọlọ́mọ ọmọ tuntun jòjò ló sky now stop ẹ̀ ah, má máa bá mi ṣerú àwọn eré yẹn bọ́ṣọ náà. bẹ́ẹ̀ni so fẹ́ tẹ̀lé lọ six months. no no no I don't want you to go for six months. no eh, me eh. three weeks yẹn bó ti pọ̀ ju ọkọ mi stop now. ọ̀rọ̀ wo la sọ bí you know the man you marry is an hard working man tí mi bá bá ṣiṣẹ́ báwo ni ìfẹ́ tọ́jú ẹ̀. I know but gbogbo kọ́kọ́ náà ní iṣẹ́ ẹjọ́ torí olóò máa go oh. but you can't go. na send owó sàkà ọ̀dẹ̀ ṣùgbọ́n àwọn. mi ìfowó. just don't worry about it I'll see you later. Bọ́ládé. My God. Iye ò fi mí lọ́kọ̀ balẹ̀, ìwọ kò fi mí lọ́kọ̀ balẹ̀. Irú gbogbo rọ́bìṣì wo ló ṣẹlẹ̀ sí mi náà? Kí ló dé ṣé mi lè kọ́ ni? máa dùn lọ ní o. Bó ní tèmi o dúró tì mí o má ṣe jẹ́ ká yẹ wá. Oh, fine, sir. Yeah, this is smart tax. Oh, yeah, I have your file with me. Yeah, we receive all the documents, but we, we still need more information about madam. Yeah, her date of birth. Yes, sir. Good afternoon. Just give me a minute. Exactly. Okay, no problem. Yeah, email. Email will be fine. Yeah. All right. Thank you so much, sir. Bye. Good afternoon. Good afternoon. You're welcome. <laughs> yes. Um, um, I would like to see Mr. Muiwa. Is he around? Yeah, he's in the office. Oh, okay. Okay. Oh, what is your name? Yeah, my name is John. Okay, give me some. Okay. Yeah, hello, hello, sir. Uh, there's one woman here to see you. Oh, she said her name is Mo. Um, excuse Sorayo. me. Sorayo. Sorayo. Only Sorayo now. this wife. Okay, Bola. Day's okay, wife. this wife. Okay, sir. Okay, sir. All right. All right, sir. Yes. Okay, ma. You can go in. All right. Thank you right. so much. Yes, ma'am. Yes, ma'am. Yes. Oh. oh. Hello, sir. I'm not with everything. I'm super sir. Wow. Of course, visitor, I know. Oh, God. I, I can't. I see that. Right. Yes. I'm not with everything. I am you, sir. Oh, God. <laughs> Man, eh, ah, good to see you. Ah, thank you, sir. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes, sir. How About everything. Eh, àlàáfíà ni, sir. Thank you, Kapi. She ain't allergic. Oh, mo okay, mo You sure you're okay? Eh, ah, I'm fine. <laughs> okay. Um, Uncle Muiwa, hmm? ẹ̀yin mo wá rí o. Hmm, ṣé kò le? Àtòrí ah, ẹ̀yin ni mo wá rí yẹn, o ti ń kó àyà mi sókè. Hmm. Ọ̀rọ̀ Bọ́ládé ni mo bá wá sá mi ò dẹ̀ fẹ́ wá fẹjọ́ ẹ̀sùn yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má dàbẹ̀ ni pé mo rojọ́ ẹ̀ káàkiri but mi ò ní choice ẹ̀sà àbọ́ládé ò ṣojúṣe ẹ̀mọ́nú ilé gẹ́gẹ́ bí ọkọ kò fi mí lọ́kàn balẹ̀ mi ò ní peace òun mo dẹ̀ ti try best mi mo ti bá sọ mo ti kúnlẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó sọ́kọ wípé kí n tiẹ̀ bá sọ̀rọ̀ but kò gbọ́ sí mi lẹ́nu òun ni mo ṣe wò wípé òkè the only person tí mo rò wí kó lè gbọ́rọ̀ sí lẹ́nu gẹ́gẹ́ bíi pé mo ṣe ju gbogbo wa lọ òun ni mo ṣe ní pé ẹ̀yin ni kí wọ́n á rí so bóyá tẹ bá tiẹ̀ bá mi bá so bóyá bọ́ sẹ́yìn lẹ́nu because mo ti try kò sí nǹkan tí mo ṣe sí tó tó tó tó tó gbà mọ́ mi lọ́wọ́ ẹjọ́ sáà I don't know maybe you can help me out. Hmm. It's okay. I I really appreciate it. Uh, the honor wípé ẹ wá kí n kí n bá sọ̀rọ̀ tálẹ̀ bá tún fẹjọ́ ẹ̀sùn bí o ṣe èmi náà so. Uh, I, think it's not a difficult thing to do, uh, but Emma for me a few days, you know, to get through to him. And as soon as Timbari, I'll make sure that I be test already. Uh, my my sorry, you know, my my pastor. I think I understand everything that is happening. Uh, and la labaro long, along I je king basso kò dẹ̀ gbọ́n. ó gbọ́dọ̀ gbọ́n ni bí ẹ̀gbọ́n lè ṣe jẹ́ sí wa so ah, ah, ẹ lè bá sọ̀rọ̀ ti sá. ìlú táwa is an adult so he is free to do whatever he wants to do he has the right to do uh, whatever he so desire to do so you can force him but uh, I'll make sure lágbára Ọlọ́run considering bí ta ti wá kò ní choice òun láti gbọ́rọ̀ ni so lágbára Ọlọ́run adẹ́jì rẹ̀ you know ẹ pẹ̀lẹ́ just just just rest your mind. You understand what I'm saying? Rest your mind. And, and I can assure you that Labaro, no, Adra, Yimagba, you know, everything's gonna be okay. Sharon, I, I, I can feel your pain. There's, no doubt about it. I feel it. Ah, but she sọ fún mi gan. Ẹ jẹ́ kó kàn mí balẹ̀. Eh, ní choice. Tẹ́ bá ti délé lọ wá nǹkan tó tutù. Ẹ jẹ́ kó fún lómi tútù. No more. okay sir. Are You sure? Yeah, I'm fine. But tẹ̀ ṣe fẹ́ dé store so mo Eh. Yes sir. Ah. ó yẹ kí n bá yín wá. Ah, ẹ má worry sir ẹ má worry. kẹfì ra constant ni. no mo ok she ah, kò sí. all right thank you so much sir All right. bless you sir have a nice day. all right take care. But Monday láti you know, the season is just starting. Of course, of course. Uh, so, Oga, yeah. ẹkúdédé wò yìí náà àwọn ọ̀gá wa nìyẹn nígbà season rẹ̀ ti bẹ̀rẹ̀ ni tó bá ti bẹ̀rẹ̀ wọn à ń làágùn ni tó bá ti taxi sísìn oríṣiríṣi ṣe ń dán ọgbọ́n yín kọ́ náà ọlọ́run ṣe ìtọ́jú yín náà ni àwọn wo kò ní jù race díẹ̀ ni ọ̀gá ẹ fi ṣe. There's something I want to tell you. Uh, if I in the leave, I'm trying to get me up. Right. To be able to say this to you. You know, as a friend, when you're dating Bale Beso or Toro. Of course. You see, something is happening to you, me There's something you to realize. You see, you're, you're so blessed. You understand? You have a good wife. Now, the thing now is you, are not making her happy. She's not happy. There's no peace in your home. And there cannot be peace if you ló lè manage here because Bó manage here ẹ ló máa bring peace. Kí lè rí ìgbéyàwó? Do you understand what I'm saying? Ọ̀pọ̀ ọmọ ni. You have to take your time. You lè ní Atlanta, um, Chicago, uh, you know, Michigan. That's not going to make a home for you o ní láti jẹ́ kí woman yìí make her a woman make her a woman and you too you have to be a man what makes a man responsibility you have o láwọn ọmọ o ń tọ́jú ilé o ń tọ́jú ìyàwó o ń tọ́jú àwọn ọmọ but how, how do you make babies if you are travelling all over the world. ọmọ gbọ́dọ̀ ṣiṣẹ́ náà tí mi bá ṣiṣẹ́ báwo ló fẹ́ tọ́jú ẹ̀. I'm spending hey, on her. come on, it what's money kílẹ̀ kílẹ̀ àǹfààní owó ta ní tá a lọ́mọ you are spending on, on, on a woman. wọ́n ní pé iná kú ó fi irun bojú ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ rọ́pò do you understand what I'm saying you're not growing younger anymore. Okay, so we, we, we need Lati really settle down tó o bá dé tó o bá settle down o ò lè make ẹ̀ láti bímọ ìdóhùn tí o fẹ́ kí wúmá yìí kó máa lọ wò ta ni o fẹ́ kó máa kẹ́lómi máa bẹ̀ ṣe how can you have a woman tó jẹ́ pé ó máa ìta tó máa lọ kó lè pí ẹ̀ náà. tí ẹ jọ lọ ṣé ìbọn ló wà lójọ fún ta kàmá tó bí sílẹ̀. àti ò bá rojọ́ fún mi ta ló tún fẹ́ rojọ́ fún who else will, will talk to you. ibi tí gbogbo eléyìí tó wà yé mi. oh you tell me like pé mi ò lè bẹ́ kò sóko mi no that's exactly what you trying to tell me. Hey, look there's something I want you to understand. sọ̀rọ̀ mi yẹ now òun ṣiṣẹ́ òun ṣiṣẹ́ òun ṣiṣẹ́ òun ṣiṣẹ́ kí lè rí iṣẹ́ tó ṣe ọmọ nínà now you want to tell me nígbà tó bá darúgbó tán tó yẹ kó retire kó máa sinmi that is when you now start to struggle wípé mo mọ ọmọ lọ sí school wàá máa fi arúgbó ara wàá máa mọ àwọn ọmọ ten years old lọ sí primary school sí elementary school it does not make sense. Mama, I will think about it. Ah, come on. Just make it wife the sunshine and the Omo Bibi is part of it. Of course, of course, I should have Oh shit. Go <laughs> Thank you so much. All right, no worries. Yeah. <laughs> Oh, oh yeah. Yeah, we oh, more 20. Oh, more 2016. I don't in bed. I trust. That's all, man. My calling now. Talk to you. Mọ́mí. Ah, ah. Lèmi náà ṣe rí nìyẹn, òun ló lóun fẹ́ rí wa. Eh. Kí ló wá pọ̀? Ẹjọ́ Bọ́ládé ni mo wá fi sùn yín. Lọ́lá, jọ̀wọ́ o, alálejò ń bí sùn. eu como isso. àsopọ̀ ọjọ́ ìdí ló ń tu kí ló ń fẹ́ kú tó ń sọ sàn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ni kò sọ. ní sòrò mọ́ mi ah, ah, eégún làwọn ló ń kẹ́yìn gbalẹ̀. ìròyìn ah, ayọ̀ ni o ẹ ẹ ẹ ẹ ọ̀rẹ́ mi eh, máa fojú bá máa fojú bá máa fojú bá. mílà níyọ̀sí lélẹ́yìí bá a ti fi orí bẹ́ẹ̀ náà lórí ó ní ìgbà ó ní ẹ̀wọ̀n. jẹ́ tó ń bà mí lọ́kọ̀ jẹ́ òwe lẹ́yìn pè ní ròyìn ayọ̀lẹ̀ dunu ẹjọ́ ìṣàánú mẹ́bà mi bí ọkọ mi ni ẹjọ́. pé gbogbo ẹnu sóhun jàre ìwọ lẹkùn òṣì bẹ́ẹ̀ ló dẹ tẹ́wọ́tẹ́wọ́ bó ṣe wọlé náà ló sunkún wọlé náà ni àfi bẹ́ẹ̀ tó gba pàṣípàyà lẹ́nu kí ló dé kankan ìwọ lẹkùn òṣì asunkún rojọ́ dẹ lè ló ń tú ọmọ mi ti sọ bẹ́ẹ̀ náà ẹ ó dẹ wàá sọkún di national anthem kí ló dé. àbọ̀tàwọn ah, èèyàn aburú o tó yàn òkú bá gbẹ̀yìn ni làbúrò yín gbéyàwó sílé látọ̀ọ́dún yìí tí ò gbọ́ pa tí ò gbọ́ po mo rò pé ẹ̀yin kan máa ti fi ọwọ́ ara yín kọ́ ẹ̀wọ̀ ìjáde kò tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ yín ẹ̀ ní mo ẹkún lẹ́ mọ́ máa fi gbére káàkiri. obìnrin lẹ́yìn náà obìnrin lẹ́yìn lẹ́jọ́ mi kọ́ ẹ àpòpé. ṣé o wá rí ọlọ́run máa ń gbọ́ ó kúkú mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ látọwọ́ ẹ̀yìn tó bá wá jẹ́ wípé wọ́n ń gba ìyàwó méjì lamẹ́ríkà bí ọ màá ní kó fẹ́ lé ẹ̀ mí níjọ́ lọ ṣùgbọ́n ìgbà tó dẹ̀ ti wá rí bó ṣe rí yìí my darling wà wá fi style wà á lo style ọlọ́run bá ń gbọ́ wà á lọ́ra wá kó ẹrù yẹn tó bá dé lè kó jẹ́ káwa help ẹ kò sí tá à ń ṣe o egungun ṣì wà mo ṣì strong dáadáa. ẹ wo mọ mi kí ló dé táwa náà tún dúró tá a stress ara wa. ẹ jẹ́ ká lọ bá kẹ́rù o. ó ti yá ọ ẹ bọ́ lọ́mọ ń bọ́ lọ́mọ yọ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi ọ̀dọ́dún ló so. Èdùmàrè jẹ́ ń bọ́ lọ́mọ pé o Èdùmàrè jẹ́ ń bọ́ lọ́mọ yìí kí wọ́n kí mi kú ewu kí wọ́n wá bá mi dúpẹ́ kí wọ́n wá bá mi jó kí wọ́n wá bá mi yọ̀ nílé mi kí n tọ̀ wà lábòsùn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi ọdọọdún ló ń so ẹbí mi kọ́ ẹ má dá mi lẹ́bi ẹbí mi kọ́ ó kọjá òye mi ọ̀rọ̀ ayé mi o ọlọ́run ni. ẹbí mi kọ́ ó kọjá òye mi ọ̀rọ̀ ayé mi ọba ọ̀run ìwọ nìkan ló mọ̀ ìwọ lọ́ba elétò ayé mi ara tó bá bu ẹ ló lè fi ní dá jọ̀wọ́ fàyè mi dára ire torí pé kò yé mi mọ́ ọ̀rọ̀ yìí fẹ́ kọjá òye Ah! Ẹ̀hẹ́, o fẹ́ fi ìrònú parẹ́ síbi àná. No, o fẹ́ fi ìrònú parẹ́ síbi. Ṣé wàá sọ́gbọ́n òbí lẹ́tà tí mo fún ẹ? ó wá fẹ́ kú síbi tó bá fẹ́ kú lọ kú sílé yín mi ṣe mọ́ i'm done kó ṣe by force now ibi tó bá yé mi jẹ́ ti ṣe ṣe náà fi náà fi ṣe náà ó ti tó ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀ mú un ṣe wọnú ilé lọ mo fẹ́ kú wo kó tẹ̀lé mi lẹ́yìn kó wá kó gbogbo ẹrù ẹni o kó wá kó gbogbo ẹrù àjẹ́ bẹ́ẹ̀ ah wàhálà ìtàlá amẹ́ríkà tá a wà ní o ta ní nàìjíríà la wà ní nǹkan tí màá ti wọ́ o ṣá tẹ̀lé mi. rubbish ó kó wọ́n kí tó kí tó lajú gbogbo akó gbogbo o wọ́n apá síbẹ̀ wọ́n lọ́n lọ́n lọ́n lórí burúkú tí wọ́n bá ti bí. ọ̀hẹ́ ọ̀hẹ́ wà lọ kókó. ní sùúrù bó bá ṣe ókè ókè wà lọ kókó ní sùúrù mi ò mọ ẹ bí jọ oh, ọkọ mi jọ jọ nítorí ọlọ́run mi ìfẹ́ ṣe kọ́ lóòkè amẹ́ríkà kàlà I don't wanna do anything stupid and you provoke me ọkọ tí mo kọ bẹ́ẹ̀ kó ní pé mo lọ kó ẹ pẹ́ please. okay mama dey calm will you listen to me. fọwọ́ kí ló kí ló fẹ́ kí Okay. mọ̀. okay jọ tẹ́kì kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ti lọ mo kàn fẹ́ mọ̀ pé kí ni nǹkan tí mo ṣe fún epo tó wà ara ti rún nǹkan báyìí mi ò mọ̀ ìgbà tí kò sí mi àti iṣẹ́ àjọ wà nígbà tó wà lóko dúró tiẹ̀ ọkọ mi ìgbàlódé bá tẹ̀kẹ́ ṣokó sí wa láàrin tó bá tẹ̀lé pàwọ̀ lọ ṣe ìka àwọn ṣokó láti jẹ́ káàrin wa dàrú má jẹ́ ká gbèsè láyé ìjọ náà. o ní láti mọ nǹkan tó ṣe bọ́tẹ́ tó bá lọ́pọlọ tó ní làákàyè ẹ ìgbà tí mo kọ́kọ́ fún ẹ lẹ́tà ẹ èmi tí mo fún ẹ lẹ́tà ṣé kò yẹ kó mọ nǹkan tí lẹ́tà mi ni I gave you a divorce letter wọ́n ti explain everything na kí ló tún fẹ́ kí explain fún ẹ ṣùgbọ́n tó bá tún dì mí tó bá tún dì mí mú ẹ̀ gẹ́ kí ni mo mọ̀ sí. ọkọ mi ọkọ mi please rọrùn ó ó mọ ọkọ tó ṣẹlẹ̀. mi mọ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ kí ni mo fẹ́ sọ fáwọn èèyàn ibo ni mo fẹ́ sọ pé mo lọ mi lè fi sílẹ̀. ẹ bá bá fọ́ fọ́ mi kí ni mọ̀ sí gbogbo ẹgbẹ́ mi àti àjọ kótó yẹn àjọ kótó yẹn ó lọ́mọ tó ṣẹlẹ̀ gbogbo ọmọ tó jẹ́ sọ látẹ̀kọ̀ bó ṣe ń pọ́pì ló ń gbà mí bọ́ta ah, all I need from you right now ni pé ọdún lẹ́yìn àti tó kéré àti tó wúwo àti tó fúyẹ́ kò mú gbogbo ẹ̀ kò kò gé dàrú màá. ọ̀la ìwọ pé mò ṣe màá lọ bẹ́ẹ̀ kú ẹ̀ I don't want to lose my marriage. I'm already here. Oh God. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ah! ọ̀rọ̀ ayé mi ìbò ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìbò ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ tàbí parọ́ tèmi fún ìbò ṣe fún bàbá tí tó bọ̀ bá ti tó bàbá tó máa ń lọ. ara tí bá bu ẹ̀ ó yá gbà kò sí kò sí ẹkún yóò ẹ̀wẹ́ ní wọn máa ń olórí mi kó fẹ́ pa ìgbà jù òun ló máa kú olè ṣe ló pa yẹn òfò ẹ̀mí ẹ̀ wà kalẹ̀. ó sọ sí méjì ẹ̀ wo ó sọ mí di ìyá arúgbó jẹ́ kọ́ mi. lórí burúkú lè jọ bẹ́ẹ̀ wù bẹ́ẹ̀ wù bẹ́ẹ̀ wù ní kí jẹ́ ìṣí. wàhálà ìṣe wa pọ̀ ju tèmi gan lọ báyìí. kọ́ ni mò ń Becky <laughs> Becky whoa I can't believe my eyes ojú it's been a long time. inú mi dùn o. <laughs> orí tí mo di káka di kúkú mo kúkú ń jáde ni mo á ní pé kí n wá bá ọ̀rẹ́ mi kan ládùúgbò yìí tèmi àti ẹ̀jọ́ ń jáde. èmi náà ń lọ fún important meeting kan tó wà very very urgent but I'm so happy to see you problem at all. Ah, I'm so happy to see you. Um, I think my number is Oh my god. Oh, I got it. I <laughs> sorrow, so I live Baba my Koshubo. Alright, then we'll take care then. <laughs> I'll see you later. Ah, ah, thank you, Faye. I'm so happy to see you again. I know. thank you what's up how you doing? ah ah my Becky Becky the black Becky ọ̀gá ọjọ́ I'm ah. lọ́wọ́ lọ́wọ́. pick yourself up. Thank you. This was so nice. Thank you. Oh ah, God, Thank you. ẹ má bínú ojú ẹ ti lọ bọ̀ ṣe bí túnráyọ̀ rẹ̀. yà túnráyọ̀ ni mo jẹ. Ah, kúnlé náà ṣì ni mi ò tí change. as in you dey like them. yes. Ah, ah, kúnlé ẹ̀mọ̀ra i can't believe this. as in kúnlé kúnlé kúnlé kọ̀ọ̀nà. <laughs> wow. ó mi ní are you guys kidding me. kí ni ìwọ ni o dé o dé o kúnlé dé o bàbá ló ń ṣe ohun gbogbo bàbá ló ń ṣe ohun gbogbo bàbá ló ń ṣe ohun gbogbo àlọ́ ṣe ìṣọ́mọ àlè. ọ̀rẹ́ ìgbà ló dèrè. òun ni tó ẹ mọ́ra. Ah. can you imagine. mi ò mention travel fún rẹ. no. motivation kò ti gbàgbé mi sit down. sit down sit down. ọ̀gá ọ̀ are you guys kidding me. tó ẹ mọ́ra. èèwọ̀ àlejò wa lójókòó yìí àlejò wa kan àlejò mi. o ti dàlejò ara mi. n bọ kálọ̀ bèrè wa rí ẹ ẹ ẹ ọní tí ọba ń wá owó lọ mm-hmm. tó bá pàdé lọ́nà ẹ iye ẹ̀gbọ́n kan náà kò ti pàdé. owó ẹ máa ta kálọ̀ owó ta ni èmi lówó àti yẹyin o. làwọn òkè tí wọn lè bá wò ni. Ah, so mi báwo lẹ ní ìdíje sẹ́ra yín náà mi ni òun ló ṣe ń yà mí lẹ́yìn so mi mi ò wọ́n tún ráyọ̀ mọ́ mi. mọ́ o. àti ò mi ń gbà yẹn báwo mo tún náà ṣe wà pàjáre pẹ̀lẹ́ báwo ni wọ́n ẹ wà ókè àjọ kí n kì í ṣe rárá mo wá kí n rìn gbogbo nǹkan tẹ bá ti nílé pátá báyìí àjọ máa ṣe é yìí. ó ṣe yín àbẹ ẹjọ ẹ má gbàlejò mi o. tún ayọ̀ ọ̀gá ọlọ́dúnkìlá mm. báwo bẹ̀rẹ̀ ọ̀gá tí wọ́n bá mi dúpẹ́ kí wọ́n bá mi wọ́n tọ́jú ẹ̀ fún mi mm-hmm. wọ́n bá mi tọ́jú don't even go there. àwọn ta ló ń bá mi tọ́jú ẹ̀. family blood ọ̀rọ̀ ẹ ni family wa òkè. ọgá ah, ah, ah. ìwọ ọgọ ìyá mi kì í bá. ṣèjà rẹ mi ò tó nìyẹn. Eh, ṣe bí wọn náà ti sọ fún mi náà pé mi náà ló pọ̀ mi. ṣé pé mo tiẹ̀ mú tán báyìí ojú mi ò fẹ́ mi nílé o. what i'm happy to see. Becky jọ̀wọ́ gbé brọ́dà ẹ̀ o ó ti disturb kí kí ló ṣẹlẹ̀. i'm not bad o that's good. so kí ló ń ṣe kí ni tẹ̀ máa wọlé fún yẹn ṣe kọ́ máa enjoy gbogbo kí mo ti rí ẹ yìí náà so ṣé o kàn wá kí àbúrò ẹ kọ́sì mi ni àbí tún fìyàn náà sẹ́gbẹ̀ẹ́ kan náà. èwo ló fẹ́ sọ gan tó ló ẹ̀ ṣé o mọ̀ tó bá sọ mọ́ ní báyìí. ti ẹ̀ yé mi mọ́. onírànú uh, ok má wọrí gbogbo eré ni mo wá bá yín ṣe yé mi actually ni mo wá bọ̀ rẹ̀ mi ṣe for the weekend one as in one as in kí ló mean anyway jẹ́ kí n lọ bá ní kitchen table àjọṣepọ̀ tó máa ní láti ṣe bọ́ wá báyìí ṣeré ní so. that's nice that's nice. Ah! kúnlé kúnlé ojú rẹ̀ rí ìkéyìí ló ga ọ. ó ga jù hmm. ó ga jù. kí ló dé. Ah, ṣá máa ṣe léṣe. ṣé ń pariwo lórí fóònù ogun ìfẹ́ ṣubú ni. báwo mo ṣe ń pariwo ó mọ̀ kí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé lẹ́lì tá fẹ́ bá ṣe bísínẹ́sì kò ní dáka pé ká tó san owó ẹ̀ ó dẹ̀ tún lọ sán di long ten. kí ló ṣàkóso mo bí zi ṣé wọn ni mo jẹ̀kan tẹ́lẹ̀ tí mi ò san ni. Ah. ó sọ wọn kó à ń ṣe bísínẹ́sì báyìí àwọn ilé ìdẹ yàtọ̀ a ṣẹ̀fẹ̀ bá wọn díìl ni. ṣá lọ ṣá lọ fi withdraw owó fún ẹ ní atm. torí kò lè sọ fún òun wọn ni wọn ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe mo ti bẹ̀ mo sọ lórí fóònù mo tún rán àbúrò mi sẹ mi expect kò fẹ́ lè tó yìí ó yẹ kó kàn sọ pé hmm, yes i do. just like that. yes now. ẹ Kúnlé Kúnlé ìgbà tó bá mi sọ̀rọ̀ kí ni mo sọ fún ẹ i told you that i just got over my marriage problem mi lè máa bẹ́bẹ̀ yẹn kí n tún sáré bọ́ sínú another marriage or another relationship ó tún fẹ́ kí n tọrọ mi bọ́ṣọ lọ ní. ah no mi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn by for now please. wo èmi náà mo ti ní ṣẹ́ẹ̀tì bí nǹkan tí wọ́n náà go through i just lost my wife. i'm so sorry about that. ẹ wo ó yọ ọlọ́run ọlọ́run ló fẹ́ ṣáájú mi lọ nìyẹn but now mo ń tọ́ láti tún ẹrù mi tù má tún dẹrù yìí nù. No bí mo ṣe ń gbé yẹn mi yẹ kó bá mi gbé ni now the universe brought us back ṣáàtú fẹ́ sọ pé ọlọ́run mọ nǹkan tó ṣe just jẹ́ ká túnú àfi kìíní yìí lè mí lára. <laughs> èwo ló ní ẹ lára ń bẹ. ọ̀fà àfẹ́ tí mò ń kì í jẹ́ kó wọlé sí ẹ lọ́kàn. kúnlẹ̀ mhm. mo sọ fún ẹ pé kò ní sùúrù fún mi mo ti sọ gbogbo nǹkan tí mo go through fún ẹ mi ò lè tún sáré bẹ́ sínú àná táwọn èèyàn àwọn Yorùbá máa sọ kinní kan wọ́n ní iná ìsìsì kò gbọdọ̀ jó ní lẹ́ẹ̀mejì ẹ̀rù ń bà mí. iná tó bá fẹ́ jọ ẹ̀sìn iná ọ̀fẹ́ mi ló fẹ́ jẹ kí ló ń bà ẹ́ lẹ́rù ṣé mo fẹ́ sá lọ ni besides nígbà yẹn àti ah, ó yẹ kí n sọ́kọ̀dẹ̀ ní yes I do I know. Ah, ó yẹ kó now ó ti mọ̀ mí tẹ́lẹ̀ ọlọ́run tún máa tì wá ń sìn kọ́sì mi tún nìyẹn so o ti lẹ́ni tó lè fẹjọ́ mi sùn kí ni mo fẹ́ máa ṣe láńgbáláńgbá kiri. and that is why I still need to think about it so that I won't make another mistake of my life. I will be the best decision you ever made in your life. o yóò yóò ṣùọ̀ fún mi ni. <laughs> oh my god. wo nígbà tí èèyàn bá ti ná gbàrà tó ná gbòòrò oh. Sango Ọ̀tà ní coindops kó ra lẹ̀ síbẹ̀ kó di bàbá láyé. ṣé mi wá ní sọ́ńgọ̀ ni. sọ́ńgọ̀ tàbí rèé tí má pẹ̀ ní vi mi vi máa ṣe wọ̀ta máa rí lẹ́kì máa ọ̀sọ́ńgọ̀ ọ̀tà abúlé gbà ní fọ abẹ́òkúta ẹgbà ìṣúwàlẹ̀ ti gbọ́ just give me some time. And it doesn't let me still think about it Ah, only, only lè change ọlọ́run. ọlọ́run ti change lórí kéèsì ẹ̀yìn. ó wà lára ẹ̀ wọ́n ní. mọ́mí mo fẹ́ pè é. it kí ló fẹ́ máa bá wọn sọ. Ah, ó ti yé wọn. ipò tí múyàwó wá lè kọ. Ah, ó ti yé wọn. o oh, serious ọlọ́run. <laughs> o oh, serious. mo ta fẹ́ pa mo ta fẹ́ fún information tó ń dùn báyìí good news wọn gbé. Hmm. báwo ló yẹ fi o. actually mo ń filẹ̀ but ṣáàgì wo ló ń bá mi ṣe bó ṣe máa ń ṣe adùn mọ̀ mi jí obìnrin nìyẹn adé o. bí ma kí máa ṣe nǹkan máa fún yàn lẹ́sẹ̀ líle bó ti ẹyin yàn máa ń gbàgbé sùn lọ síbẹ̀ ni. <laughs> oh baby thank you so much. for what? thanks for the love. o ṣe tó fún mi ní ìdùnnú mi padà tó fún mi láyọ̀ tó múnú mi dùn nígbà gbogbo i appreciate you god will continue to bless you. amen. ah tún ayọ̀ sórí in the last eight months in, let me say pé the last one year or let me say pé my last eight months yeah. has been the best. <laughs> how why. Ah, ọmọ kò wá bíṣẹ́ kò kò máa dá lẹ́rìn. kí ló that trial is at home waiting for me mm. my wife is there. You see, why? You mi kàn calling mi calling lè yàn ah ah you làbọ̀rọ̀ má ah, mi rò. Ah, me ní rò I'm happy for for meeting you again. Uh, èmi lè tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe o, kò jẹ́ kí tèmi gbé o. Baby, mm, Ó tún ó tún dá ẹ padà Now I'm so happy. Kánlé ayé yẹn complete. Mm-hmm. Ayé mi complete. Ayé wájọ complete ni. <laughs> Ìwọ gan-an ṣé mo dúpẹ́. Mọ́mí, náà lè sọ ìfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní kó wá rí mi. Ọkú ẹ pè mí wọ́n nígbà táwọn ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ báwọn tẹ̀ try láti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fọ́nù kọ̀ọ̀kan fóònù kọ̀ọ̀kan tẹ̀ máa lẹ́nu kí ló dé. kí ni wọ́n tún fẹ́ sọ ju gbé ọ̀rọ̀ tó ráyọ̀ ẹ wọ́n kò máa wá òkè mọ́ mi wọ́n wà ọ̀rọ̀ yìí. nítorí ọ̀rọ̀ tó ráyọ̀ yẹn gangan lọ ṣe pé ẹ. ìpè kí ni ìpè tí ráyọ̀ báyé mi jẹ́ ìdìbò mo ṣe wà. gbẹ́nu dákẹ́ gbogbo nǹkan tẹ wàdùwàdù níní ò ní jẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ wàdùwàdù ẹ̀ náà ló fi ba gbogbo nǹkan jẹ́ ń ẹ wọ́n ṣàlàyé fún mi wọ́n lọ́mọ tó ráyọ̀ yẹn wọ́n lọ́mọ ológo ni wọ́n lọ́mọ ọlọ́lá ni wọ́n ní ọmọ yẹn báyìí tó bá lálà báyìí ó máa ṣẹ ni wọ́n ní anything tó bá sọ nípa ilé ayé ọ̀nà máa ṣẹ bẹ́ẹ̀ ni wọ́n ló dẹ̀ ní òògùn wọ́n nílé tó bá wọ̀ báyìí ilé yẹn máa máa lóyún máa máa ládùn mi gbogbo ìgbà tó wà nínú ilé ọ̀dọ̀ ẹ báyìí sórí pé bí ògbò kan ṣe ń ṣe bí mi lè sọ pé kí n lọ. ìgbà wo mo sọ pé kò lè lọ bẹ́ẹ̀ kò lè lọ ní kò fọgbọ́n ṣe ni. Ah, tọ́wọ́ dẹ́wọ̀ ti dé báyìí kí kí la máa ṣe ju òun kí la kí la lè ṣé ká máa lọ ni wọ́n ti. àwọn tá sọ náà ni. ṣé ìgbọ́ english burúkú lẹ́nu ká máa lọ ń bò láńlọ́ gbogbo nǹkan tẹ̀ ṣáko ṣáko ò ní ní sùúrù wájúwájú ẹ̀ ti pọ̀ jù òun ló fi fọ́ gbogbo nǹkan lójú sí i a máa mú bá a ṣe máa gbé kalẹ̀ náà kò lè sáré lọ bẹ́ẹ̀ yá lé wa. wàá dùn wàá dùn ó wàásùrẹ́ tètè kò ní kọjá lé. Thank God you know wetin fit better than sin. Uh, observation mi this is what we gonna do oògùn ẹ lọ sí pharmacy kẹ́ gba prescription yín then kẹ́ follow bẹ ṣe máa lò two in the morning in the afternoon and also make sure pé ẹ jẹun kẹ́ tó lò then your next appointment is gonna be okay ẹ lọ sí front desk wan schedule you for your next appointment and make sure you rest well. I know you need to go to work but any láti rest that I should go over very important. Okay. Right, thank you. I should go. I should. okay. I should fẹ́ ṣe sọ. All right, kẹ́ me mi kí ọkú. Yes sir. All right. Uh, okay, so àti ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n òun gbogbo yìí ládé. Yeah. how are you? Ṣé o oh, miss call mi lálẹ́ àná ni? Mo pè é Eh, mo ti wà ní ọ́fíìsì báyìí wo ọ̀rẹ́ ọ̀rọ̀ wà tá máa sọ. ti pe nọ́mbà ẹ. ẹ fóònù mi yẹn mi ò jáde báwo ni. mi ò mọ bó ṣe jẹ́ gan-an lọ́pọ̀ sori ngbà tí mò ń pẹ́ tó ń sọ fún mi pé you are coming over mm. you are adding more to my problem now oh, just just tell me. ṣó mọ̀ wípé most of the time tó máa bá ẹ sọ̀rọ̀ ó yẹ kó lè mọ̀ pé mi ò ṣí fún ẹ mm-hmm. ohun tá a máa ṣe ni pé sori mo ti view ọ̀rọ̀ yẹn several times sórí ìyàwó ẹ lè máa mọ̀ òun gan lè máa mọ̀ èmi ti róbìnrin tó yẹ pé ó lóyún rí báyìí òun kò dẹ̀ mọ̀ pé ó yún ara òun. kọ́ládé mo ń gbọ́. ṣé o ti ṣe DNA test. the result i have the result. kí ló bá dé. ìwọ náà máa fojú rí. kí ló wà. a ní wàá fojú rí. ṣáwa la lọmọ báwa kọ́ la lọmọ. màá gbọ́ màá gbọ́ ti tèmi DNA test yìí ò lè parọ́ I have the paternity test, everything. Àní ṣàwàlà ni. Àní kò gbọ́ tèmi. Sori pẹ̀lú mo view ẹ̀. Ìbá mm-hmm. ìgbà tẹ meet ara yín yẹn. Mm-hmm. Títí di àsìkò tọmọ fi dé. Àní mm-hmm. mo ti rúbìnrin rí sẹ́. Ah! Be my profession tó yẹ pé alóyún kò mọ̀ láàárín tó lóyún. Gbogbo nǹkan ló ń ṣe. Ìgbà tó máa fi discover pé òun wo in other words èmi kọ́ ni mo ní kí wọ́n lè tó wá ń ṣe mo view ẹ̀ mo view ẹ̀ mo ṣe kinní kan mo ah mi ò lè tọ́ ah speculation mi ò lè rán kan rẹ̀ mo ń wo pé mo wo time yẹn ah, kí ara rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní tutọ́ àti ń bì àti mú kí ló dé gbà. a ní sùúrù lọ̀rọ̀ yìí gbàṣẹ́. túnra yọ túnra yọ so ó ń ṣe báyìí fún mi nìyẹn o ó ń ṣe báyìí fún mi nìyẹn o gbogbo ń wo náà pé bísínẹ́sì ò yá ah. mò ń sàbà lẹ́yìn lẹ́yìn ni gbogbo sórí gbogbo nǹkan tó ń kójọ yìí kò tí ì tó yẹn kò tí ì tó yẹn ẹ èṣù lóbìnrin o òun gan lè máa mọ̀. ìyẹn ni mi ò fẹ́ bìlíbẹ̀. Ah, ó dà. báwo lobìnrin ṣe máa lóyún tí ò ní mọ̀ pé òun lóyún. ó ṣẹlẹ̀ rí mo ní àwọn cases bẹ́ẹ̀ yẹn ìgbà tán máa fi discover pé èmi ti lẹ́nu tó yẹ kó lóyún báyìí ó ń lọ pátì kò sí gbogbo nǹkan tí ò mú ó tẹ̀sí borí oyin yìí dúdú. sọkọ tó ń sọ fún mi pé as at the time tí mo rí Túnráyọ̀ padà yẹn hmm. oyún ti wà lára ẹ̀. oyún ti wà lára ẹ̀ oyún ti wà lára rẹ̀. èmi dẹ̀ kàn án. Hmm. calm down. o ti gbọ́. ọgbọ́n la kó wẹ́n tó lọ́mọ ni o no no no I can't father a child tí mi mọ bí tó ti wá mi ò tọ́ ọmọ àlè lé mi ó máa gbé padà ni ọlọ́run àkọ́ mọ̀ ṣe. ọlọ́run kọ́ èmi mo mọ nǹkan tí mo fẹ́ ṣe i love her but the baby just let the baby go. ṣáṣe máa ń lọ bẹ̀rẹ̀ lálẹ́. a lọ sẹ́nu rẹ̀ all appointment cancel. ok kòkó. bàbá bàbá ọmọ àlè ló dúró mi náà. aló lè rò bẹ́ẹ̀ don't look at it that way. kọ́ládé o ti ń ṣẹ̀ mí. ọ̀rọ̀ ayé mi ò ọlọ́run ni. ó bẹ́ẹ̀ dákẹ́ yìí ẹbí mi kọ́ ó kọjá òye mi ọ̀rọ̀ ayé mi ọba ọ̀run ìwọ nìkan ló mọ̀ ìwọ lọ́ba elétò ayé mi ara tó bá bu ẹ lólè. ẹ mo ti wá délé several times jọ̀wọ́ fàyè mi dára ire. yẹ́ẹ̀yẹ́ Túnráyọ̀ mo dẹ̀ mọ̀ pé wọlé kan lọ́rẹ́ tí mo tó tí mo mọ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ jù tó lọ́rùn lọ́wọ́ nítorí Ọlọ́run please alright kò sí wa ló ṣe gan mo appreciate alright yeah. ẹ fún wọn kí wọ́n gbọ́ ẹ ṣàlọ fún wọn kí wọ́n gbà ó pé sùúrù. jálè arìngbẹ̀rẹ̀ oníkùsàjò sùúrù tó lọ́jà máa sòkúta jìnnà wàdùwàdù ọ̀ràn láyé o. ṣe báyìí. kí ni o ṣe mí no kí ni o ṣe mí etí ibi tẹ bá láìfù mi dé báyìí débẹ yìí náà lẹ lọ. kí ló mì pé ṣàtìlẹ lọ ṣé mi ni mo léyàwó ẹ lọ ni. ẹ ẹ máa wá mọ́ndé ẹ máa wá túnṣe tó máa wá ní sọ́ndé ọjọ́ ìsinmi ẹ ti lè lọ ẹ jẹ́ gbọ́ ẹ jẹ́ gbọ́ ẹ jẹ́ gbọ́ ṣé torí ẹ̀rọ sí fẹ́ fi ìrònú ṣe léṣe tóbìnrin bá máa kọ ní obìnrin la máa ń fẹ́ lápẹ́ fóònù ẹ títí títí ló yìí mo kọlẹ̀kùn títí gan-an òṣì wọn láti ṣílẹ̀kùn wọlé fún ara mi ni what is your problem àwọn akọ́là fúnlé ìyàwó ẹ̀ lọ ní sòrò wọn ní ọmọ àwọn tí màá fẹ́. ẹbí mi kì í bá yàrá ah. bá fọ ọkọ tó mi bá fọwọ́ yín lóde o. do you realize you are talking to your sister. tẹ́mi ò bá jáde wàá fọ́gọ̀ mọ́ mi lọ. màá fọ ẹtú sọ èdè màá tún fọ ah. màá fọ́gọ̀ mọ́ yín lórí ẹ ẹ màá tún fọ màá fọ́gọ̀ you yín lórí ẹ bá yín lọ́ọ́ lẹ́yìn lọ ẹ bá tẹ́ kí n máa pọ̀ tí bọ́wọ́ yóò wá fẹ́ wọ ewo làbọ̀ ah, ní sùúrù ní sùúrù bá ní sùúrù èmi ò láìpẹ́ bó ṣe ń ṣe yìí à ah, ọgọ́ mọ̀ mi lórí. bá fọ lọ́dọ̀ bá fọ ẹ máa lọ ẹ máa lọ bá fọ ẹ máa lọ. wọ́n bá tèmi lédè àwọn ẹni bá mi ṣe èyí lè máa wá mọ́ndé máa wá tún ọjọ́ ìsinmi ká tún máa wá wọ́n ní sí ilé tó strong. Oh, darling, how are you? Káàbọ̀, kí ló ṣẹlẹ̀? Wà mo mọ right. Kí ló wá ṣẹlẹ̀ tójú ẹ̀ kọrin lọ́wọ́ báyìí? Ó kọrin lọ́wọ́. Àmì ìmọ̀ kó kọrin lọ́wọ́. Ló bẹ́ ó fẹ́ ó ti ń ṣí fìlà bẹ́ẹ̀. Kí ló ṣe é? Tó bá wò ó, inú mi ò dùn nígbà ẹ̀ tí inú mi ti ń kò yé mi mọ́. Tó tó ṣẹlẹ̀ gan ni pé mo gbọ́ táìmù tá a pàdé àtìgbà tá a bímọ tán kí wa kó ìwọ ọmọ calculation yẹn kò kò jọra wọn ká ní pé premature ló bí sì máa wọ̀pọ̀ ké ọmọ yẹn ò túbọ̀ calculation yẹn ó ń jẹ́ kí n mọ̀ wípé ó dàbẹ̀ ń pè mí kọ́ mo lọ́mọ ok. kún lè rọrọ wo ló sọ èmi ìyọ́n dísà kókó tí mo fẹ́ avoid gangan ṣe mo mọ̀ kó máa bínú wàá sọ pé kí ni mò ń sọ mo fẹ́ avoid argument yìí wọn á lọ bá Kọ́ládé family law doctor wa ní so kò nídìí kí n máa aláyé mo dẹ̀ jẹ́ kó mọ̀ a ti ṣèkíní àṣèkejì àṣèkẹta ìyẹn DNA test. Ah, ah, ó ṣe DNA test lẹ́yìn mi. wo má gbé yẹn wá gbà tí mo ṣe ọmọ mi ni mo lò so mo lè ṣe nǹkan tó wù mí mi lè gbàṣẹ lọ́wọ́ ẹ̀ mo ń fàsìkò yìí sọ fún ẹ pé akànjẹ́ akànjẹ́ bàbá lásán ni o èmi kọ́ ni mo lọ́mọ o èmi kọ́ ni mo ní ọmọ o. kúnlé kí nìkan tó ń sọ lẹ́nu irú ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ ni pé èmi kọ́ ni mo ní ọmọ tí mo fi ń dùn. a máa tún DNA test yẹn ṣe ni kò pọ́n sí mi wà lóye máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí mi. Ah, ah, nígbà tẹ́mi àti ẹ pàdé mo ṣe ṣe menstruation now mo ṣe ṣe yeah what are you talking about I don't understand. nǹkan tí mo fẹ́ kó yé ni wípé èmi kọ́ ni mo ní ọmọ ah. ẹni tó wá ní ọmọ kọ́ ni ẹ́dík mi èmi ti confam pé ọ̀dẹ̀ ni mí mò ń sábà lórí ẹyin ẹlẹ́yin yìí tó ń fún èmi lẹ́jọ́kì yẹn o nílẹ̀ yorùbá báyìí sì ó yẹ kí wọ́n ṣe ìwẹ̀mọ́ fún mi ni. ó lè lè rọ náà kò bó síbú nípa mi. ọwọ́ yín ni kí n ti bèrè ọwọ́ yín ni kí n ti bèrè ọwọ́ yìí mẹ́ta ni kí n ti bèrè ẹ ti yà mí wèrè náà. àwa kọ́lá lọ́mọ jà lẹ́sẹ̀. ẹran ni yìí. kí ló dé. good afternoon jàre. kí lẹ fẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ ṣe tún fẹ́ ádàkọ tó tún ṣe fẹ́ ádàkọ kan tó ṣẹlẹ̀. jọ̀wọ́ dáríjì mi jọ mo mọ̀ pé mo ti ṣe mo mọ̀ pé mo ti ṣe bálabàla jọ torí ọlọ I know I haven't been the most responsible guy please nítorí ọjọ́ dájú àti. ẹ jọ àǹtí àǹtí ẹ. kí ló ṣẹlẹ̀ gangan náà kí lẹ fẹ́ gan kí lẹ ń gbá. Ah! ẹ ní sùúrù tó rayọ ẹ jẹ́ kó bẹ̀ẹ́ jẹ́ kó bẹ̀ẹ́ òun ló ti fi wàdùwàdù rẹ́gi lórí ìkọ̀ sórí wọ́n ti jẹ́ ká mọ̀ ẹ́ pé àkọ́dá wípé gbogbo bó ṣe ń fi tinútinú ṣàdúrà fún bí gbogbo ọ̀nà iṣẹ́ ńlá àti gbà tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òdì sí báyìí ní gbogbo ọ̀nà ti dàrú tani bébí ẹ olórí burúkú ni ẹ mi ò fẹ́rẹ̀ mọ́ máa lọ máa lọ má báyìí lórí jẹ́. olóòjọ òjò dáríjì mi. dípẹ́ kí ni. jùmọ̀ náà wíwo pé mo wò kó ti useless mi wà responsible. mo mọ mo mọ máa lọ mi ò fẹ́ mọ́ jọ. ẹ jọ èmi ní ìbéèrè tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kò yé mi wọ́n rántí pé ojú yìí ti rí report ó máa ń fọ́tò yẹn hàn mí so mi ìrántí mọ́ kò kò kò yé mi mọ́ àwádìgbà ń dọ̀bálẹ̀ à ń bẹ̀rẹ̀ fún kínní mọ́mí jíò náà tó ń bèrè pé kán gbàdúrà fún kò yé mi maybe you wá explain what is going on. mi ò understand ìjọ ẹ máa lọ ìjọ ilé ọkọ mi mọ wọn ẹ má bàa lè fi jẹ. ẹ má bàa lè fi jẹ sílẹ̀ kí ló dé kan náà. Mama bínú má ṣe bó ṣe tó. A ní kí ẹ sọ kí ló ń ṣe yẹ bóyá kí ẹ gbàgbọ́ kí ni o. Òun ni ọ̀nkú kúnlé ṣe rí ibi tá a bá dé ìkọ́nà kó ṣàánú wa ni kọ́nà má yẹ ká ṣìṣe fáínálì o ṣe rí lórí ọ̀rọ̀ yìí olóògbé lórí tó wà lórí ìkúnlẹ̀ yìí ò ní ex husband ẹ̀. Oh, ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Ah, ọdún ètò láti kú ọkùnlẹ̀. ẹ̀wọ̀n ló yẹ kó ti ṣe gbogbo tó fẹ́ ṣe nígbà tí ò ti ṣe Maria ìyá Jésù tó yún máa fò mọ́ òun ni ò concentrate nítorí Ọlọ́run jọ. ẹ jọ. <gasps> mi ò fẹ́ kankan o ẹ fi mi sílẹ̀ ẹbí yóò tó àǹtí sọ́yẹ́ kẹ́yìn náà sọ̀rọ̀ ni ṣe bẹ́ẹ̀ náà wà lára wọn ẹ ṣáà ti ṣe kó tó wù yín ẹ sílé mi kú ònú lẹ́yìn kí lẹ tún wá ilé náà ẹ jẹ́ kí ẹ jẹ́ kí live life mi ẹ jọ. ṣe rí ọlọ́mọdé tí àwọn ọmọ mi wá sọ wọ́n bá sọ sọ fún yín pé ẹ lọ́mọ ń bí o. Ah! ọkùnrin ọmọ kẹ. wọ́n lọ́mọ bí ọmọ bí. ọmọ ẹ lọ́mọ bí o ojú ọmọ lọ́mọ by calculation tó bá jẹ́ pé òun ni last person before we met. Ah, ah, àníwọ̀ lọ́mọ mi o àníwọ̀ lọ́mọ. Eh, obìnrin àbọ́kùnrin. obìnrin là ń bá. olùwà ṣe ah, olùwà ṣe àtúrọ̀ yóò ṣe ó ṣe ó ṣe inú mi. rọ́mọ wa àwa náà sọ pé a fẹ́ gbọ́mọ lọ ká ti ẹ̀rù ìjẹ́kọ̀ọ́ mọ́mọ bàbá ẹ̀. tẹ ẹ bá fẹ́ gbé ọmọ lọ agreement àwọn méjèèjì ṣe é bèmí ṣùgbọ́n báyìí sí èmi mọ position yìí mọ mo kàn mọ̀ pé for now ó yáwó tèmi lélẹ̀ but èmi kọ́ ni mo ní ọmọ tẹ bá jọ àgbé ìgbẹ́sígbẹ́sí ọmọ kẹjẹ kémi mọ̀ but in fact ibi tí mo ẹ má wọrí ẹ ẹ lè yí mi lórí. ẹ sì ẹ jọ rẹ mi ò ní. bí mo ṣe máa ń tẹ́lẹ̀ máa ń bá àwọn ọmọ kí ló dé. ṣàánú jọ bá mi ṣàdúrà fún mi. ibi tọrọ dídúró yìí ibi kò sọ̀rọ̀ tèmi mi o mi ò ẹ bá ròbí sí mi ò ròbí sí mi ò ní pé kí ayé ẹ bàjẹ́ èmi ò mọ̀ bí àṣẹ kọ́kọ́ wà lẹ́nu tèmi ah. bí nǹkan bá ṣe dá ló ṣe ń dá tí nǹkan bá bàjẹ́ ó bàjẹ́ lẹ́kọ̀ọ́ àkọ́dá ọmọ ní ẹ àkọ́dá ọmọ ní ẹ ò mọ ní bá mi ṣàdúrà fún un. ò lè gbọ́ mọ́ mi ò lè gbọ́ mọ́ mi lọ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ Ayọ̀ kò kó fún mi lọ. Ẹ̀bọ̀n mọ̀ yín, ẹ jókòó ẹ̀bọ̀n mọ̀ yín ṣe rẹ̀ ẹ̀bọ̀n mọ̀ yín ṣe rẹ̀. Ah kí ni. Ah. àti ẹ ṣe pọ̀ ẹ́. ọmọ wo ló ṣe jàre ẹjọ́ náà pẹ̀lú kí ló ń ṣẹlẹ̀. wọ́n ti ṣe mistake o. àkọ́kọ́ mi náà wà wá jàre. ẹ ṣe jọ ẹ máa lọ ẹ bá gbé sílẹ̀ ẹ jọ ẹ máa Bọ́ládé máa ń kẹ́ máa lọ ti gbàdúrà fún mi. Ẹjọ́ mi ò mọ ẹ. Ṣé èsì máa fún wa láyé àti máa wọ ọmọ ìwọlẹ̀ ìwọ? Agreement ẹ̀yìn rẹ̀ ṣe ṣe ṣe máa fi. Èmi ò ní fẹ́ agreement kí ló bá tó àdéhùn náà. Ẹ ah! eh, eh, wò ó kí ló dé ìnáwó sí gbàdúrà fún sọ̀rọ̀ lórí àgbo ìṣòro ẹ máa lọ ẹ máa lọ. ó lóun máa pè ẹ́ ó sì ní nọ́mbà ẹ̀ nìyẹn. ó sì ní ó ti ìgbà àwọn ọmọ ní nọ́mbà ẹ̀ náà kí ló ń fi nọ́mbà ìwé yìí bá yìí. ẹ pè mí ó yìí ní nọ́mbà mi ó pè mí. kò ní nọ́mbà yín jàre ẹ máa lọ nọ́mbà wo lẹ ń kó kiri kí ni wàhálà tí ní ìmọ̀ fún yín ṣe inú mi dùn ayọ̀ mi kún alọ́mọ bí inú mi dùn àtúnṣe ṣe something let's go come back come oh, àwọn Uh-oh, I love you. I love you too, Mommy. Okay, so this is Taiwo, mm. and this is Candy. Mm. So, what next should we do? Mm, go to the mall. Oh, we should go to the mall? Yeah. Should we go to the mall? Yeah. Woo, okay, give me five. Yeah. yeah. Okay, I'm going to buy a lot of things for you. Let's go. <laughs> <laughs> yeah. Yay. báwo lèèyàn méjì kan ṣe máa dédé wà ní àgbàrá ẹ̀jẹ̀ like how come. so ìwọ ló ń pariwo kò ránṣẹ́ sí mi lásọjọ́ yìí. sori bá bí mi ṣe wà yìí òun gangan ló ń pè ní àṣàrà ìlú. èmi nì lẹ́yìn ọlọ́run ọba èmi ló tún kù. ṣé kò ń ṣe wípé philip belong sí ẹni fraternity kankan. don't mess with me on target. Ah! èèyàn bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn káàkiri nínú ẹ̀ẹ́dẹ̀rí nǹkan ṣe sí. èmi kì yóò kúkú kan bí ò ṣe yíyẹ Jẹ́ríkò. tálẹ̀ tọ́kọ́ olórí mi. àbúrò dọ́kítà. ó pé ẹ fi any traces sílẹ̀. ọlọ́run máa jẹ. who is Jẹ́ríkò. who is Jẹ́ríkò. iṣẹ́ mo mọ̀ ni. tani Jẹ́ríkò. àwọn náà ń bá ní.